ẹ̀ sàn jọ ìjọ wo ló fẹ́ ṣe gbogbo ilé ìta tó bẹ̀rẹ̀ tó jókòó kalẹ̀ sí bíbá yìí tó ń ké tó ń ronú ìjọ wo ló fẹ́ ṣe é dà ṣó fẹ́ dá ìsàn sí rẹ̀ lára ni ẹ a máa rówó tíkẹ́ẹ̀tì kódà nígbà tá a bá wá rówó tíkẹ́ẹ̀tì náà tó fi wá fẹ́ lọ ṣé àìsàn ló fẹ́ gbé dánwò àbọ̀mọ̀ pé ìrònú máa ń fa àìsàn fún yàn èmi nígbàgbọ́ sọ́lọ́run mi pé ọ̀rọ̀ mi máa dayọ̀ torí pé mi ò bá tèmi lèmi ní kí tèèyàn má dà ọmọ ti bá rí pókù díẹ̀ kó tó máa ṣàtúnṣe bí mo ṣe ń lò ní ayé mi nìyẹn mo dẹ̀ mọ̀ wípé àánú yẹn ẹ̀yin ọmọ mi máa rí gbà kí ló wáá dé. àmì nǹkan ṣó báyìí ni màá ní wo àǹfààní àkọ́kọ́ tó tọ́ sí màlẹ́bí wa visa lottery ọmọ èèyàn mi máa ń kó kalẹ̀ láti gbà tí wọn kì í fún wọn wọn fún mi lọ́fẹ̀ẹ́ lófo two years ó wá fẹ́ kú ó wá kú six months mọ́ lọ́wọ́ tí mo dẹ̀ tí rí alternative èèyàn tó lè yá mi lówó tíkẹ́ẹ̀tì ẹ máa orú nǹkan ẹ̀ tó ti gbogbo kí ni ìbájọ́ tán sí ẹ jọ torí ọlọ́run sí kò ní jọ bí ẹni páyé ló ń ṣèyàn ẹ wá ní kí n jẹun báwo ló ń jẹ lè fẹ́ lọ lẹ́nu mi. wo a máa rówó tíkẹ́ẹ̀tì o ọkàn tèmi kò tàn mí jẹ o ọkàn mi ti jẹ́ kí n mọ̀ wípé o máa lọ lágbára ọlọ́run a máa ráàánú gbà lórí ọ̀rọ̀ ìrìn àjò ìlú òyìnbó ẹ̀ a máa rí gbà ẹ́ àárọ̀ yìí tí bàbá ẹ̀ jáde nítorí tiẹ̀ náà ni bàbá ẹ̀ ṣe lọ ibi iṣẹ́ wọn tó lọ ọ̀rọ̀ owó náà ló bá lọ mo dẹ̀ mọ̀ wípé dúdú lọ́sàn máa sọ lágbára lọ. àmín o mọ èmi Ọlọ́run jẹ́ ọgbọ́n mo ti sọ fún wọn. ó ti tó ọkọ mi mákewá lọ́ba gbóúnjẹ ẹ̀wà jẹun. ó máa lọ ìlú yẹn ó ń dúró díẹ̀ ó máa débẹ̀ lágbára Ọlọ́run mímí kan ò ní mí ẹ̀ mo nígbàgbọ́sọ Ọlọ́run pé mi ò fàdúrà mi sílẹ̀. dáàdì ẹ má bínú pé pé kí n tó jáde mo ń ṣe àwọn kankan nù lẹ́yìn ṣe understand so tẹ fẹ́ rí mi fún yẹn. o ṣeun sọ̀rí wọn ní tí ọ̀jẹ̀ kan mò ń sùn ara ọmọ ní ń gbé má bínú pé mi náà ń dààmú ẹ léraléra sórí lórí ọ̀rọ̀ pension yìí èyí tó tiẹ̀ jẹ́ kí n tún wá tún wá dààmú rẹ ní ìsinmi pé kí ní visa ta ní mákẹ́wá tọ́jẹ yìí hmm, hmm. wọ́n ló tún ti wá ń pẹ́ jù wọ́n ní kọ́ mọ́ lọ lu gúdẹ mọ́ alọ́wọ́ ni mo ṣe tún ní wá bọ́ pé ń bolẹ̀ bọ́rọ̀ pension mi dé. Mm, dádì sẹ́rí kí n má tọ̀yìn kí ni ẹ ṣe kù díẹ̀ tẹ́ńsọ̀n yẹn kù díẹ̀ kó bọ́ sí díẹ̀ náà ló kù. àmọ́ bí àṣejọ sọ̀rọ̀ òkìní owó yẹn ti wá di dandan báyà nílò ẹ̀ báyìí báwo la ṣe ṣe tí òfin ní lùgùdẹ mọ́ a lọ́wọ́. anyway ṣe mọ̀ pé ìgbà tẹ́ wà ń bí náà bí bàbá mo ṣe mú yín ó dẹ̀ láwọn oore oríṣiríṣi náà tẹ́yìn náà ṣe fún mi kí n tó débi tí mo dé yìí náà ṣe mọ̀ Eh, àsìkò tó náà tó yẹ kémi náà kí n kí n ṣe nǹkan kan fún ọlọ́wọ́ ọ̀rọ̀ lọ́wọ́ àmì àmì sà eh, nǹkan tí màá ṣe ni pé màá mú owó yẹn màá fún yín láti inú àkáǹtì tèmi eh, màá fún yín lówó yẹn owó tí màá tó wá nìdí màá fún yín so tí pension yín bá dẹ̀ rẹ́dì ẹ kú mọ̀ pé iwájú mi náà ló máa gbà kọjá ẹ ẹ so tó bá ti rẹ́dì màá dẹ̀ lè yọ owó yìí màá dẹ̀ fún yín ní balance. Ah. báyẹn kọ́. ọlọ́run ó gbàdúrà rẹ wo kò ní í ṣiṣẹ́ rẹ láàbọ̀ ọlọ́run ọmọ ṣe lódìdí ni ọlọ́run á gbàdúrà ẹ wo o ṣe mo dúpẹ́ o ṣe mo ah, dúpẹ́. ẹ̀yin náà ti ṣe jù bẹ́ẹ̀ lọ ṣe ti yín báyìí tó mo busy gan ni if not ni bàá ṣe understand ah. ẹ má bínú pé mi ò lè pẹ́ pẹ̀lú yín but ẹ kàn bá mi text account number yín so pẹ́jú láàárọ̀ làṣà ẹ máa rówó yẹn lákàntì. ayé àdá ayé àdá O, ìgbéga lọ́mọ orí lẹ́nu iṣẹ́ yìí o wo ni mo rí àánú ọlọ́run gbà ni. ẹ jẹ́ kí n tètè máa sáré lọ́sùn ẹ má gbàgbé ẹ send account number yẹn all right sir. kíákíá ni mo ṣe ọlọ́run mi ò ṣe o ò ṣe ìgbéga lọ́mọ orí lẹ́nu iṣẹ́ ọ̀kàrí lẹ́nu tètè lọ ṣe wá. má kí wá hmm. má kí wá ọkọ mi àyè dé. Hmm. mo fẹ́ kó máa rántí ọmọ ẹni tó ń ṣe o ṣé o mọ̀ pé ìlú tó ń lọ sí o ò lẹ́bi ò lára ń bẹ̀ àwa tàbí ẹ̀ la wà ń bì báyìí o ọ̀nà dẹ̀jì kò ṣe ibi ta lè sáré wá máa ṣe jẹ́jẹ́ jọ o má bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ o oríṣiríṣi nǹkan náà ló wà lọ́hùn wọn lẹ́ni dáadáa wà lọ́hùn ẹni dáadáa tún wà lọ́hùn náà bákan náà jọ èyí tó dáa ju bẹ̀ òun ni mo fẹ́ kó bá rìn tó bá ti ń rí wípé òun ráwọn kan wọ́n ń ṣe kọ́lọ́kọ́lọ́kọ́lọ́ má bá wọn ṣe rọra yẹ fún wọn o ojú ò ní tiẹ̀ ò ní rákòbá o lágbára ọlọ́run. mo sọ fún mákindé pé kí n tẹ̀lé wọn lọ sí airport wọn ní ọkùnrin jù bí ìlọ́fẹ́ lọ drop àwọn kí. Ah, wo o ò lè tẹ̀lé wa mọ́mì ẹ ṣe jẹ́ ká ṣe ọ̀rọ̀ yìí ní àròjọ mùsùlùkùn ṣe mọ̀ pé oríire kan rẹ mi èmi gangan lóríire kan. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń wo yìí tí mi ò bá ṣe ta ló tún fẹ́ ṣe. ọ̀gá mi wà níbi tó ti ń ṣe mítìn ẹnu iṣẹ́ ni mo wà èmi náà kan rush down débi láti wá píkì òun náà lọ sí airport ni ṣẹ́ni tí bá ti ń drop ẹ̀ báyìí máa tàn padà eré òun lọ píkì ọ̀gá mi òdì lílelẹ́lẹ́ iṣẹ́ ò gbọ́dọ̀ pọ̀ lọ́wọ́ mi. kò lè tẹ̀lé wa tó bá tẹ̀lé wa ó máa gán bọ́ọ̀sì délé ni. Ah, eh. o ò lè bá lọ lóòótọ́ àfi kó ya dúró sílé torí ojú ọ̀nà náà máa já ẹ sí. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bàbá ẹ̀ òye tí ì dé. ọmọ èjò ẹ bá mi bí dáàdi tí bá ti dọ̀hún tí máa kọ́kọ́ bọ́ọ̀dù tán ah. kó tó di pa move máa gbé dáàdi lórí àgbàgbọ. ó dà kò burú pé o wá kúnlẹ̀ màá gbàdúrà àti bàbá ẹ̀ màá gba tèmi méjèèjì ni màá gba ọmú mi tó mú i òun ni mo máa fi gbàdúrà fún ẹ lágbára ọlọ́run ò ní ṣìrìn lọ́hùn wàá wá kéré òkú wálé bó ti ń lọ ìpléènì yóò ní jam ò ní lálákòóbá ò ní ṣìrìn ò ní ṣìlẹ̀tẹ̀ ò ní rí wàhálà lọ́hùn ṣe o ìwọ náà ta o àmì o ìwọ náà ta o. mọ́mì ẹ ra mà. dúpẹ́ kí ló dé kí ló ṣe. àkọ́kẹ́ kọ́ mà. ó dẹ̀ jáyàjá mi àkọ́kẹ́ wà ń lè ìgbà tí Jubril ti gbé mákì wá tó ti gbé lọ sí airport òun ti jókòó. àkọ́kẹ́ wà ń lè. ó wà ń lè. kí ló dé kí ló dé dúpẹ́ kí ló ṣẹlẹ̀. Eh, eh, mọ́mì eh? nǹkan kan ló ṣẹlẹ̀. kí ni nǹkan náà kí ló rí. ó lè bà mí lẹ́rù bọ́dá Jubril eh. bọ́dá Jubril eh. ó ti pa wọ́n. Jubril èwo wọ́n ti kú àbó mọ̀ tó ń sọ. wọ́n wá fi handcuff sí bọ́dá Jubril lọ́wọ́ báyìí pẹ̀lú bọ́dá Mákiwá nǹkan kò ṣe bọ́dá Mákiwá ṣùgbọ́n wọ́n handcuff àwọn méjèèjì pọ̀ ni. mo rò pé ó mọ̀ tó ń sọ mo ní Jubril ó gbé Mákiwá lọ sí airport. bẹ́ẹ̀ni èmi náà mọ̀ bẹ́ẹ̀ eh. wọ́n tí mo rí lórí Facebook ni mà. kí ló rí lórí kíni kíni kan náà àbí o mọ̀ nǹkan tó ń sọ Jubril èwo Mákiwá wo Mákiwá wo ó rè é

tí ẹjọ́ wà nínú operation yẹn tí ó gbé owó lọ you refused bó ṣe wò torí orí orí orí orí òun lẹ̀ torí bó ṣe rí torí bó ṣe kù young man by the time see, see you prepare him ó lọ sínú German cell ṣé bọ́bí tó ń pè ní German cell o ò tí ṣàlàyé fún àbí. yé rámbàkíwá àwọn ni kókó jù bí wọ́n láti ṣẹlẹ̀ wọ́n láti ṣẹlẹ̀. Eh! kò dárò. afa kini o ti wá o ti wá o ti wá o ti wá ni. mo dáná mo dá mo dá yé ibo ni mo gbà ibo ti wá má ti wá dúbí lóbi yéé bẹ́ẹ̀ bọ́ bàbẹ́ bọ́ bàbẹ́ fún mi bàbẹ́ dà bọ́ bàbẹ́ fún mi o bọ́ bàbẹ́ fún mi o ibo ni màá gbà o yéé mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ ẹ bá pè bàbẹ́ bá a pẹ́ bàbá ẹ̀ kò ti lọ́rọ̀ ó ti lọ́rọ̀ ó ti lọ́rọ̀ ó ti lọ́rọ̀ ó ti lọ́rọ̀ ó ti lọ́rọ̀ ó lọ́ yá ó lọ kó dọ́kítọ̀ ni wà gbà. pẹ̀lẹ́ ọ̀rẹ́ wa pẹ̀lẹ́ ṣé wọ́n okay. jọ̀ọ́ bínú wa kò fẹ́ bẹ̀rẹ̀ àwọn kan mélòó kan lọ́wọ́ the course of our investigation mo ṣe ní kí wọ́n fi ẹ kó jókòó síbi ṣé o bínú jọ̀ọ́ mi wo arákùnrin ìjọ ti bọ́ ojú ìpàdé rí at any point in time. bọ̀gán ọlọ́pàá mo ti ṣàlàyé fún yín mo rí ẹni yìí dáadáa ẹni yìí náà ni mo rí níjọ́ yẹn. kí ni what is kí ni ahun ah, ẹ eh, what is the meaning of that mo ti wọ́n ẹ̀ka tó débi pé tí n bá ṣe mú ẹ débi tí mo lọ yìí keep your mouth shut tí mi bá ní kó sọ̀rọ̀ don't utter a word. my life here o oh, i am not going to tolerate this again please go on. àwọn méjì tí mo wá rí dáadáa ẹni yìí nu àwọn wọ red red top làwọn wọ so ìkejì yẹn green ni àwọn wọ green làwọn wọ ìbínú gan ni máa yìí fi wá tó fi yìnbọn fún chief ẹni kejì wọn tó wọṣọ green yẹn òun ló yìnbọn fún mi mo rò pé bóyá mo ti kú. jọ̀ọ́ má bínú àbúrò mi. this will be the last warning àní gbogbo àwọn òun gesticulate òun rúra òun ṣe i don't want it mo lọ́rọ̀ bó wà. Oh ẹ oh ẹsùn tàbí kan ẹni I am warning you for the last time alàgbà please go on. ti bẹ́ẹ̀ lẹ wọṣọ wá ẹ lẹ wọṣọ rẹ̀ díjọ́ ẹ. ẹ wojú mi dáadáa ẹ wojú mi dáadáa mi ò rojú yìí rí. mi ò lè ṣì í mọ̀ mi ò lè ṣì í mọ̀ Can you see yourself? I deliberately brought him down here Commander, má dàgbé kó má rògbé akọ̀ndédé ńkọ statement a fọ̀rọ̀wọ́yàn lẹ́nu wò ń kọ́nà àwọn parọ́ wọn I have no pleasure sending you to jail tí o bá commit offence But in this case, this is the lead witness. And every time son will be, is being taken down. So, jo- okay now. alagwa. ẹ bá mi wo kini shirt yìí. Aṣọ rẹ́ẹ̀dì yẹn gangan ni. This one àbí? Aṣọ rẹ́ẹ̀dì tó wọ̀ gangan ni kò ní àmì kini, lára rárá. Kíni kíni kíni tó ṣe? Ọrùn ta la ti will you speak out? Ọrùn mi. Ọrùn yẹn àbí? Good. Alagwa ọrùn ta lẹ ẹ ti rí aṣọ yìí. ọrùn wọn ni mo ti rí àwọn ẹyin lẹ wọṣọ rẹ díjọ yẹn play red kẹdẹ wọjọ yẹn náà rè. Um, like i said you know what this is a lead witness èmi ò need láti máa tọ̀ ẹ́ àwọn akọ́lá máa lọ takò ẹ ní ilé ẹjọ́. anyway by the time i'm done with you the tó person, sọ yẹn you will say it out o ti gbọ́ tó ń wò finti finti finti ẹ má bínú ẹjọ́ nítorí Ọlọ́run please move this one. Are we? Are we? Are you sitting talking with you? What kind of rubbish is this? Bolo Ebowa. Hey, Jema Birujari, um, thank you so much, okay? Officer, come on, listen. Write exactly the way you said it now, okay? Okay, sir. Man, Jaya, make sure you cover everything, okay? Sign. So, that's like, I did, I'll get to Ah! Boy, ìkàlẹ̀ can't fún me. o! Ìkàlẹ̀ ṣe fún mi o! ẹ rẹ sàn. ẹ ṣe wàhálà wà o. ah kí ló dé. ẹ farabalẹ̀ ọmọ tí a wá tí àwa rò pé bóyá tó bá débi the driver tó wa arákùnrin yẹn jọ sí àwa rò pé bóyá tó bá dé ibi tàbá interrogate ẹ níṣojú àwọn ọ̀gá mi pé tó bá rí ọmọ yín ọ̀tọ̀ nìkan tó máa sọ bóyá á dá wa gbàgbọ́ mi. unfortunately nígbà tí yóò máa sọ ó ń jẹ́ kó yé wa gbàngbàngbà pé òun rí ọmọ yín báyìí òun ló yin ìbọn yẹn. ah mo gbé. dadi dadi ẹ ní sùúrù ẹ ní sùúrù ibi tí ọ̀rọ̀ dé dúró yìí which ti mi gbọ́dọ̀ parọ́ fún yín ẹ rí i pé mo ti ń gbìyànjú láti ràn yín lọ́wọ́ for a very long time. ọlọ́run á ràn wọ́n náà lọ́wọ́. òun ni pé ó máa lè rí ẹ̀bọ̀ tí mo láti sọ fún yín ẹ lọ get the service of a lawyer ẹ láti get it tó wà very sound because àwọn èrè tí ó tó tọ́ka sọmọ yìí they are very grievous ones ẹ̀sùn táwọn sọ yìí ó involve robbery and murder these are capital punishment thank you very much it's not a bailable offence number one number two tí lọ́ọ̀yà yẹn ò bá dúró dáadáa tẹ́ bá lè get san á wà more better because a lè a lè drive out case ẹ eh, properly. mo gbé kí n kò ní máa and sir dadi bẹ́ẹ̀ ṣe ṣe lẹ́ẹ̀kan yẹn ó kù díẹ̀ káàtó bí ìgbà tẹ́ fẹ́ kó bá mi ni tí màá ṣẹ́jú sí dámẹ́sì pé ẹ ṣì máa máa ẹ máa fẹ́ máa tẹ ẹ ṣọwọ́ nǹkan tí. mo bínú èmi náà ṣáájú àbí àmọ́ ń gbọ́ ọ̀dẹ̀ tí ṣọwọ́ sí mi pé ìgbà bíi kọ̀rọ̀ wá sẹ́yìn bí ìbàyẹn náà mo ti kú òun ọ̀jẹ́ kó báyìí lẹ́nu jẹ́ òní rógbò láti yẹ kan ṣáájú àbí àwọn èmi gan gbìyànjú láti ràn yín lọ́wọ́ gẹ́gẹ́ mo rí pàgbàlagbà ní and that is why i'm helping you ọlọ́pàá òun ṣe kó yá kéèyàn máa ṣèkà fún yàn i'm trying to help you but ẹ láti help mi náà because tán bá rí bẹ́ ṣe ń ṣe yẹn ó lè ṣàkóbá fèmí. ẹ lọ gẹ́tì lọ́ọ̀yà òye ọlọ́run abáyín abáyín ṣe kú mo ti gbọ́ mo ti rówó lọ́ọ̀yà ah, mo gbé mo ti kó tèmi ah, gbogbo dábì àmọ́ ṣe lórí ọmọ mo ti ṣe mo jìyà tó ṣe lórí ẹ̀ kí n tó gbé e débi ó dé yìí ó ẹ̀ ṣàánú mi ẹ̀ ikú jókòó ẹ rí i pé bẹ́ẹ̀ ń bá mi sọ̀rọ̀ lórí fóònù ọ̀rọ̀ price wọn kò ń sọ̀rọ̀ ọ́fíìsì. ẹ ọ sọ bẹ́ẹ̀ nígbà tó tiẹ̀ ní kì í sọ̀rọ̀ orí fóònù wọn á rò pé bóun mo ṣe tún aráyè rí ọ. kíìsì yẹn le gan mọ́dà kíìsì ní dáàdì báwo ló ṣe ṣe. ẹ wo kò yé mi o irú àwo bẹ́ẹ̀ ọ̀fọ́ lọ́wọ́ mi rí kò yé mi ọlọ́pàá ohun tí ẹ̀ wá sọ fún mi pé ẹ̀sùn bíi márùn-ún wọn náà kà sí lọ́rùn ọ̀pẹ mọ́dà ọ̀pẹ fádà ọ̀pẹ wọ́tà pé gbogbo rẹ̀ jọ síbẹ̀ wọn ò mọ ojútùú rẹ̀ mọ́ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ mọ̀ jẹ́ mákèwá ọ̀sẹ̀ wọn. ládì nǹkan tó ń sọ fún yín tọ́lọ́pàá sọ fún yín yẹn gangan ni ẹ ní very good lawyer ah kí ìsìn yẹn lágbára gan-an. lọ́yà tó wá ní rèé wá ní àfitì bárè gba lọ́ọ̀yà ń wọ̀ ṣẹjọ́ kankan rí n ò délé ẹjọ́ rojọ́ rí. ẹ má wọrí dadi ẹ fọkàn balẹ̀ ṣe é nípa ti lọ́ọ̀yà yẹn eh. mo ní very good lawyer ọ̀rẹ́ mi nù mo lè bá yín arrange ṣe ti gbọ́. bàbá ah, eh, lọ́rẹ̀ tí ó ṣe lọ́ọ̀yà ẹwà rẹ̀ ò ní wá lásán. èmi oh, oh. owó àbí? Eh, ah. ah, dadi ẹ má wọrí ẹ má wọrí nípa owó. màá ṣètùlẹ̀ màá ṣètùlẹ̀ má wòrí. dákun wo yọ dábọ̀ yọ dábọ̀ ẹ ṣàánú mi ẹ mọ̀ jẹ́ má kí n wá ṣẹ̀wọ̀n. ọlọ́run jẹ́ kó ṣẹ̀wọ̀n dákun ẹ ṣàánú mi. bọ̀yìn náà kún fàdúrà ṣe gbọ́ fọkànbalẹ̀ stress ti ń hàn lójú yín ẹjọ́ ìfọkànbalẹ̀ everything máa wà sọ́tẹ̀ dà. ẹ ṣàánú mi o iná mi ò débẹ̀. àdúrà lẹ́nìí àdúrà lẹ́nìí ìgbà ìṣẹ́ gbọ́. bàbá ń bọ́ lọ́run sọ kọ́ lọ́wọ́ ṣàánú mi o kọ́ ṣàánú mi. ṣé ti jẹun lé nìṣá. àtò ń jẹ kọ́ lọ́kàn mo ti yó báyìí ìyá yìí náà wá ti yó yàn. Ah, odidi ọkọ ni jẹun àníkẹ́ má ronú ẹni láti jẹun ṣé nígbà tó bá jáde nu kéèsì ẹ̀ ń sìn kí lè fẹ́ ah. máa ṣe ẹ fẹ́ kó bá yín lórí àárẹ̀. Ah ọba ṣàtì jáde hmm. ibikíbi tó bá kọ́ bá mi kọ́ ṣàtì ẹ̀ ti jáde èyí ló lórí ẹ̀ṣà lórí ẹ̀ṣà mi. mo bẹ̀lẹ̀ dá mi sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ lọ́wọ́ orí mo borí mi. ẹjọ́ ta ní nílé ẹjọ́ yìí lónìí ni charge slash two oh one slash twenty seventeen commissioner of police versus makiwa morakiyo. appearance. orúkọ tèmi ni bọ́láńlé banjoko mo jẹ́ agbẹjọ́rò fún ìjọba ìjókòó yìí wà fún ìjẹ́jọ́ lẹ́ni. orúkọ tèmi ni ismaila ahmed mo jẹ́ agbẹjọ́rò fún ẹni afẹ̀sùnkàn ọ̀gbẹ́ni burakiyo makiwa. olúwa mi ẹ má tiẹ̀ jẹ́ kí a bá òpó lọ sí ilé olóró ìwádìí ti fi yé wa wípé mákinwá àti àwọn ẹmẹ̀wẹ̀ àwọn adigunjalè ẹgbẹ́ ẹ̀ ni wọ́n gbìmọ̀ pọ̀ ni wọ́n pa ọ̀gbẹ́ni dúró jayé ní bó ṣe ń bọ̀ láti ìlú amẹ́ríkà oró ńlá ni wọ́n dá àwọn ẹbí ẹ̀ olúwa mi mo rọ ilé ẹjọ́ yìí ẹ jẹ́ ká dá ẹjọ́ yìí bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ bíkọ́sì àbá wo olúwa mi ẹ wo gbogbo adúrú nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìlú crime lọ́tún lọ́sì bí wọ́n ṣe ń ṣe níbi ni wọ́n ṣe níbi gbogbo ẹ̀ náà dẹ̀ lọ́ fi ń tó wa létí à ń kà nínú newspaper à ń gbọ́ lórí rédíò à ń wò lórí tẹlifíṣàn olúwa mi ẹ jọ̀ọ́ mo rọ ilé ẹjọ́ yìí ni ẹ jẹ́ ká dá ẹjọ́ ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ thank you my lord. olúwa mi mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sí ojú àánú wo oníbàárà mi ọ̀gbẹ́ni morakiyo makinwa nítorí gbogbo ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe kò sí ẹ̀rí tó dáni wípé ó mọ̀ nípa ikú ọ̀gbẹ́ni Dúrójayé. objection my lord olúwa mi ẹ̀rí tó dájú tó milẹ̀ ó fi hàn wá wípé àwọn ọlọ́pàá Mr. Dúrójayé bó ṣe ń bọ̀ láti ìlú Amẹ́ríkà torí pé dráìvà ẹ̀ tí wọ́n yìnbọn mọ́ wọ́n rò pé ó ti kú ní olúwa mi tíyẹn ò dẹ̀ kú ìyẹn ló jẹ́ kí àwọn agbófinró kí wọ́n mọ̀ pé àwọn adigunjalè yìí àwọn ni wọ́n ṣekú pa wọ́n òun ló tàn mọ́lẹ̀ sídìí ọ̀rọ̀ yìí olúwa mi ẹ jẹ́ ká dá ẹjọ́ yìí bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ nítorí pé oró ńlá ni wọ́n dá ìdílé eh, Mr. Dúrójayé ẹ má jẹ́ kí ẹ̀mí ẹ̀ kó lọ légbodò bẹ́ẹ̀ yẹn thank you my lord. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbẹjọ́rò fún ìjọba àti eh, agbẹjọ́rò fún ọ̀gbẹ́ni Mákinwá Mọ́rákinyọ̀ ẹ̀rí fi wíyé wa gbangba wípé wa Mákinwá Mọ́rákinyọ̀ jẹ̀bi ẹ̀sùn ọ̀daràn àti ìpànìyàn tí a fi kàn án èyí tó já pé ó ṣekú pa ọ̀gbẹ́ni dúró jayé nígbà tí ó ń bọ̀ láti ìlú ọba ní èyí nìdájọ́ mi ilé yìí fi ìwọ ọ̀gbẹ́ni mákíwá múrákìyò sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára arise. dídí mo dí. dádì dádì ah ah.

mi ló gbẹlẹ yìí. kí la fẹ́ ṣe báyìí. ẹ jọ mọ́mí mọ́mí ẹ jọ ẹ pẹ̀lẹ́ ẹ ṣàwọ ẹ. ọwọ́ mi ló gbẹlẹ yìí ó dẹ́gbẹ́ wọn ló gbọ́ àyè. adé mi sọ fún ọkọ máa ní sùúrù ẹ máa bí. ọwọ́ mi ló gbẹlẹ yìí ó dẹ́gbẹ́ wọn ló gbọ́ àyè. adé mi sọ fún ọkọ máa gbọ́ wọn máa ní sùúrù dadi dadi dadi dadi dadi yọkọ dadi dadi iwọ ẹgbẹ yẹ ẹgbẹ wo ẹgbẹ wo ẹgbẹ dadi dadi dadi dadi dadi dadi mọlọtiyọ dadi mọlọtiyọ dadi dadi dadi mọlọtiyọ. bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń gbẹ́ ìwò kété. ẹ sọ fún kó máa jáfira àdáni wáyé wáyé. bàbá mi ò lajú o ó kàn wò bọ̀ báyìí ni wọ́n sọ̀rọ̀. ẹ̀rù ti bà mí kí ni dókítà sọ because mo rántí pé nǹkan tó sọ fún wa last ni wípé ká fọkàn balẹ̀ ni pé wọ́n kàn wà unconscious lásán ni. lóòótọ́ ni dókítà ní ká fọkàn balẹ̀ àpapọ̀ oògùn tó fún wọn èmi ò rí yàtọ̀ bí màmí ṣe wúwo ni ó wù mí wọ̀ rí mi ó kò wò báyìí ní gbogbo tí mò ń sọ ọgbọ́n mi. <sighs> ẹ wo mo fẹ́ kó fi ọkàn ẹ balẹ̀ lóòótọ́ agbémọ́mí débi ni ṣùgbọ́n lágbára ọlọ́run ní agbára ọlọ́run bá tá à ń sìn tí ó dẹ̀ ní dojú ìgbàgbọ́ tí wà mọ́mí máa fi ẹsẹ̀ ara wọn rìn báyìí jáde kúrò nínú hospital yìí ṣùtìgbọ́ mi ò fẹ́ kó sunkún hàn okay um, doctor nǹkan show around ẹ jẹ́ ká lórí wọn jẹ́ ká lórí wọn. ẹ kú jókòó sísá. ẹ ra I dókítà ní kẹyìn ojú sọmọ. ok mo ń bọ̀. ẹ ṣe.

kásán ma. ẹ kásán ẹ kò tọ́jú. èmi mo ní kán pè yín wá mo fẹ́ kí ẹ bá mi gẹ́tà àwọn òkú fún mọ́mì because shock tó ṣe wọ́n yẹn ó ti fẹ́ máa affect àwọn òkú kan nínú heart wọn but pẹ̀lú ògùn ọlọ́run tẹ́ bá ti gẹ́tà ògùn yẹn ó máa wà okay. ṣẹ́gbọ́n. ẹyin dókítà ẹjọ́ máa ṣe tí n bá ti gẹ́tà àwọn òkú mi ṣára mọ́mì mi wà okay. pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run ẹni kẹ́ tètè lọ́rùn kẹ́tà àwọn òkú wọn fún mi sìn ẹ okay ẹ má pẹ́ tọ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìlú ń sin everything máa wà okay ẹ ṣe lọ́mọ dúró. Okay. àkóbá àdábá. báwo ni báwo ni hi how are you. fine ẹ ṣe. Um, ṣé kò sí tó dúró níbí báyìí níbo ló ń lọ. ọ̀nkú ah, àsìkò tí mo wà mi ò ráyè ẹjọ́ rárá ìjọ torí ọlọ́run. <laughs> Um, wo i'm very sorry to disturb you. Um, ṣé ẹ̀ṣẹ̀ ni ṣe rí ẹ tí mo dé park tí mo ní bóyá kí n bẹ́ẹ̀ sọ one or two things kò kí n ṣẹ̀ṣẹ̀ náà mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ò tiẹ̀ ò respond sọ̀rọ̀ náà. okay anyway um, mọ́mí nǹkan báwo ni ara wọn tí wọ́n wà ní hospital. and eh, ẹ̀gbọ́n ẹ̀ tí ó wà prison báwo wà ní ọ̀rẹ́ ẹ̀ sìn ṣé ẹ̀ tí láti ìgbà tó ti dájọ́ tó ti wà ń bẹ̀ yẹn ẹ̀ tẹ̀ wá rí èèyàn kankan tó tiẹ̀ dìde láti help yín. ọ̀nkú ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ sí fámìlì mi and ta ni yín. nǹkan tí mò ń sọ fún ẹ nìyẹn pé mi ti mo park mo ṣe pé mo kàn park nítorí pé bóyá mo fẹ́ toast ẹ̀ eégún ló mọ ni èèyàn ò mẹ́gún kò yẹ ẹ̀sìn sọ́ra tó ń wò yìí arínúròdì ni àwa kò yẹ ẹ̀sìn mo kàn fẹ́ mọ kí ni condition tí mọ́mí wa ń sìn and báwo ni ẹ̀gbìn kí ni help ti ẹ rí lórí àbí ẹ kàn fi síbẹ̀ láti bàtà ti dájọ́ ẹ náà ni ẹ tẹ try pé bóyá ẹ tẹ lè appeal or whatever. ẹ wo ọ̀rọ̀ mọ́mí tẹ̀sùn ẹ̀ gangan òun nìkan tó bá mi báyìí nǹkan tó wà lọ́pọ̀lọ́ mi nìyẹn because hospital náà ni mo ti kúrò wọ́n ní pé kí n lọ get àwọn oògùn kan fún wọn ni mo ṣe wá sí pharmacist mo wá get àwọn oògùn yẹn ìwé tẹ̀ ti sún mi so confused nítorí sọ sí ni pé hospital ló ń lọ sí láti lọ lọ́dọ̀ mọ́ mi ok bóyá jẹ́ kí n kí n gbé ẹ débẹ̀ nígbà yẹn at least náà fi yẹn kí mi náà kí wọn. kájọ lọ síbò. ṣé o sì tún jẹ́ ká lọ ká lọ wo mọ́ sí lọ́spítù jẹ́ ká máa lọ. yín léṣe ẹ wò ẹ ṣọwọ́ ẹ jẹun ó jẹ́ máa tutù ẹ̀ẹ́dẹ́jọ́ tó yọ lọ ẹ jẹun. mo jẹun ó jẹ mi ò rọ́kọ mi ẹni kì í jẹ ojú tójú méjì ah bíbí bá rí mo rà kí o lè jẹun mami ìjọ torí ọlọ́run ibi náà máa tọjọ́ fún yín mọ́mí ìjọ ìṣàánú mi máa ah! dìgbà lágbára ọlọ́run máa tọ́jú yín. Ah, mi ò lóun sọjọ́ ìgbà tí mo rẹ́ kí ọmú ìṣọ́lẹ̀ tó wú ọmọkùnrin kan tí mo tún mo tún wọ ẹ̀wọ̀n lọ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n mo rá kí ọkú ikú gbàmúra kí ọ lọ́wọ́ mi. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. látara mi ò lọ mọ pé kò jẹun kò jẹun kò kàn pariwo dáàdì dáàdì látàárọ̀. mọ mi ẹ má ṣe báyìí ẹ kú ṣáálẹ̀ sùn kí ló dé ọmọ ní gbogbo àyè jẹ́ sí yín a máa dúró tì yín ẹ máa fún tèmi ẹ máa fún tèmi. ẹ láyé ni bùrákìyọ ah, bùrákìyọ ìṣẹ́jú ìṣẹ́jú bíbí fún àìká wà tẹ́lẹ̀ lọ́rọ̀ ẹgbẹ́ àtọ́kọ mi. Ah, ah, ọkọ mi wá fún ìṣọ̀lẹ̀ wà kú ẹ wá ní ìgbà yìí. jíjẹ eh. eh. tó fẹ́ jẹ ni èmi ò jẹ́ ẹ pé mọ̀rá kiri wá kájọ jẹun ẹ pé mọ̀rá kiri wá kájọ jẹun. Ah, ló pe dókítà wa ni ṣe ló pe dókítà wa. dókítà tẹ́yìn fẹ́ pé yẹn ilé tẹ́yìn pé kó bá mi jí ọkọ mi ẹ ló pe dókítà kó bá mi jí mọ̀rá kiri mi tó wà ah, mo wà dárò mo máa rọkọ mi mọ́ o. ọlọ́run ọlọ́run ọlọ́run. Má pè rárá, kò sí kàn yín, pẹ̀lẹ́ eh, ọlọ́run wa ò ní jẹ́ ká rí nǹkan tó máa ju ẹ̀mí wa lọ eh, ṣe ti bọ̀ eh, torí àkókò tí wọ́n fún wa kò pọ̀ rárá so kí n máa waste time rárá mo ní àwọn nǹkan tí mo fẹ́ bí léèrè mi torí ẹ̀ mo fi ní kí wọ́n jẹ́ kí n rí yín ẹ jọ bó bá ṣe jẹ́ ẹlẹ́ni kẹ́sì sọ fún mi ẹ̀sùn tí wọ́n fi kàn yín tẹ̀yìn títorí ẹ̀ tẹ̀yìn jí ìlàjẹ̀ lórí yìí ṣe ẹ̀dẹ̀ lórí wípé bóyá ẹ̀ mọ̀ nǹkan kan pa ẹ̀ lóòótọ́ àbí pé anything tẹ bá mọ̀ yìí pé ẹ̀ wọ́n pa ẹ̀ you just tell me and àmọ́ bí ká ti máa bẹ̀rẹ̀ gbogbo ìrànlọ́wọ́ àbí ibi tá a bá fi máa ṣe mi ò kì í ṣe lọ́ọ̀yà o but at the same time èyí wọ́n ní òkú kì í fara pamọ́ fẹ́ tó máa sìn. bẹ́ẹ̀ni fi ọlọ́wọ́ bá bóra mo kọ́kọ́ ń pa ẹ̀ kúrúsàmì ò lẹ́lómi bí ò bá sá kí n ro àbúrò mi lélẹ́yìn mọ́ nǹkan tí mo lè ṣe ẹ̀wọ̀n kan tó ni mo ṣe mi ò lè pààyàn débi tí máa pààyàn mi ò já lè rí kò sí nǹkan tí mi ò sọ tán ó jẹ́ kí n mọ̀ pé ọ̀rọ̀ mi ò múnádóko pé gbogbo ẹ̀rí orí mi ló wà pé kò sí nǹkan tí mo lè ṣe àfi tí n bá jẹ́wọ́ nígbà tó dẹ̀ di pé ó ti lè sẹ́wọ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe àti gba ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó lè ràn wá lọ́wọ́ mi ò mọ nǹkan kan pẹ̀ sáà. ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tẹ́ ń sọ pé ẹ̀mù kankan pa ẹ̀mù kankan pa but gẹ́gẹ́ bí àwọn àlàyé tó ń ti ṣe fún mi ó ti ṣe àwọn kankan àwọn lálàyé fún mi ó lè jẹ́ kó yé mi pé láti ìgbà tẹ́ ti wà ń bí kò sí ẹnìkan tó tí ìyọjú sí nínú àwọn fámìlì àbọ̀ rẹ̀ àbí kíní kan tó tẹ̀lé dídé ìrànlọ́wọ́ sí kò sí èèyàn kan tó yọjú sí. ìsà kò sẹ́nìbọ̀dì tá hospital kò sẹ́bí kò sára òun náà nìkan ló máa òun tó tún yọjú omi lọ́dún ló tún tọ́jú mọ́ mi lọ́sibítà. it's okay it's okay it's okay it's okay kò sí problem with ẹ ẹ má tún ṣẹlẹ̀ ìwọ náà má sọ fún mi ẹ má tún ṣẹlẹ̀ ẹ fọkàn yín balẹ̀ ṣe rí kò sí nǹkan tí kò ti ṣẹlẹ̀ rí àríwé eléyìí a máa fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni kò dẹ̀ sí nǹkan tí ó le tí kò kí ń tẹ̀ ṣe rí níwọ̀nba tí ẹ ti sọ wípé ẹ̀ mọ̀ kankan pa ẹ̀ ní agbára ọlọ́run tá a bá ṣe ń kúrò níbí báyìí èmi àti àkànkẹ́ a máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí movement mi ẹni ẹni sùúrù ẹ̀ fọkàn yín balẹ̀ ẹ̀ẹ́n àwa kọ́ la máa ṣe ọlọ́run náà ló máa ṣe àdúrà lẹ́yìn ní ìdíkẹ́ máa gbà èmi ò kí ń ṣe lọ́ọ̀yà o but at least gbogbo àwọn nǹkan tẹ́ ti ṣàlàyé fún mi tí èmi náà bá máa fi nà ṣẹ́ síta at least mo mọ̀ wípé a máa rẹ́ ní ayọ̀ la last year náà ni. mo máa gbàdúrà náà fọ́kẹ́ ọgbà òun mọ́ mi jẹ́ bàbá mi dúpẹ́ lọ́wọ́ wọn àwọn ló ń bọ̀ mí gbogbo òun tí mọ́mí bá nídìí lọ́sítọ̀ àwọn náà ló ń fún mi lówó ẹ̀. ẹni máa máa lẹ́fà máa yìí ẹ máa dára yín láàmú kò sí nǹkan tí ọlọ́run lè ṣe kí la wà fún la wà fún kò sí nǹkan kan. ẹ pẹ̀lẹ́. ẹ fọkàn balẹ̀ ọlọ́run àgbàdúrà wa. drinking now. mi ìgbà tó fẹ́ ṣe gbogbo nǹkan tó ń ṣe mi ìgbà tó fẹ́ ṣe dáná ó ṣe gbogbo ìgbà náà ló kàn máa wà ní ní bad mood náà ó kàn lè máa wà ní bad mood all the time torí ẹ̀ lè jẹ́ kí n gbé wa bí pé káwa ní nice time ok bóyá kí n lè tẹ̀sán ní bóyá bí chicken àbí kan ṣe bí kíní fún ẹ ah. gizzard. no mo ti wá òkè sáà ẹ̀mta ọ̀rọ̀ tí mo tẹ̀ fẹ́ sọ ni lórí ọ̀rọ̀ lọ́ọ̀yà tẹ̀ sọ pé ẹ̀ máa bá mi get nípa kéèsì ẹ̀gbọ́n mi. oh anyway ìyẹn náà wà nínú àwọn ọ̀rọ̀ tí mo wí pé tá a bá débi àmà opportunity yẹn máa sọ. ok sir. àti dúpẹ́ lọ́dọ̀ lọ. ah lọ́ọ̀ ṣe. mo ti gẹ́ẹ̀tì lọ́ọ̀yà tí o máa ṣiṣẹ́ yẹn lọ́ọ̀yà tí mo dẹ̀ gẹ́ẹ̀tì kẹrẹ ilé lọ́ọ̀yà tó tó sàn ni competent lawyer ni tó jẹ́ pé tó bá handle case yẹn a máa rẹ́ ní so but ìṣòro kan tó wá wà ń bẹ̀ ò ní pé bill tó bí èmi owó yẹn èmi kò jẹ́ pé bóyá kínní náà but at the same time owó ni because ìgbà tó máa gbé bill yẹn kalẹ̀ mo sọ pé a ní láti san five million. five. five million naira ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ó give àwọn ó give àwọn point kan tó jẹ́ pé èmi náà reason pẹ̀lú ẹ̀ you get what i'm saying now so àwọn reason yẹn tó give mi tó give yẹn ó àwọn point yẹn strong pé àwọn ní láti ṣe báyìí àwọn findings òun òun láti ṣe báyìí òun tẹ́lẹ̀ ti náwó fún nǹkan báyìí òun láti ṣe nǹkan báyìí fún nǹkan báyìí so that everything will just go smoothly you get what i'm saying now so mo kàn wá wò anyway owó yẹn náà kì í ṣe pé ìgbà tó náà bá máa fi ṣiṣẹ́ tán owó tó bá kú lọ́wọ́ ní so that, money is the is the main issue now so that, that, that's what is on ground now. báwo la ṣe fẹ́ yanjú ẹ̀ gangan a ní bá ṣe fẹ́ yanjú ẹ̀ gangan. anyway kò sí problem. <laughs> kò sí problem torí lórí ọ̀rọ̀ ti five million yẹn ajá tó bá lẹ́ni lẹ́yìn kí ló ló máa ṣe ó máa pọ̀ bọ̀ so o oh, ní problem. ah ẹ ṣe sàn. ah, ah no no no never mind never mind so lẹ́yìn ìgbà tó bá ti ní ọlọ́run tó dẹ̀ ní mi lẹ́yìn ah, <laughs> jẹ́ ká gbàgbé everything everything ó ti ah, solve. ẹ ọmọ àbíṣe tẹ ẹ ẹyin náà mọ ara láàánú àmì àkíndúpẹ́ ara ẹni àkíndúpẹ́ ara ẹni but at the same time balẹ̀ ni. jẹ́ kọ́kọ́ kéré gan but àwọn kankan tí ó kàn wá wà ń bẹ̀ tí màá wò pé ọdún ó ti work náà èmi á ready láti màá màá rí pé mo sort owó yẹn out lágbára ọlọ́run ọlọ́run á but àkànkẹ́. Okay ìwọ náà ní iṣẹ́ tó máa ṣe because kí gbogbo ẹ̀ kó lè ṣe kí kó lè ran àwọn lọ́wọ́. kò sí iṣẹ́ tẹ fẹ́ ràn mí tí mi ní jẹ́ ṣé bí kí gbogbo ilé ìwà òkè náà lẹ́yìn náà ṣe ẹ ti ràn mí lọ́wọ́ so gbogbo nǹkan tẹ́mi náà bá dẹ̀ nì níwọ̀n bá pé bá mi ṣílẹ̀ bá mi ṣílẹ̀ òdìrán kémi náà ṣe fún yín. Àkànkẹ́. sá. Àkànkẹ́. dáhìn lọ. tí wọn náà bá notice láti bàtà ti pàdé ṣègbàṣègbà day one tí mo meet ẹ tí mo ṣe kíni kan wá rí pé tí ò bá jẹ́ pé mo ti ń wọ́ọ̀chì ẹ tẹ́lẹ̀ tí mo ti ń fojú sọ́nà tẹ́lẹ̀ kankan mẹ́rin ni kò lè ṣàdédé rí ẹ kí n kàn mọ gbogbo anything tó jẹ́ tó pertain to your life or anything so ìyẹn ló ń jẹ́ kó yẹ pé mo ti ní interest nínú ẹ o ti pẹ́ ah no o ti pẹ́ because let me tell you something I like the kind of person you are. Let me tell you, I won't lie to you. You know, ó lójú àwọn obìnrin tó máa rí lóde ìsìn tó jẹ́ pé wọ́n máa look responsible like, like you. You're responsible girl not because you are here with me. You look responsible, your character and everything. Mo like it. bó ṣe wà bó ṣe wà house material ìnirú yìí so mi ìdẹ̀ ni wá fẹ́ wò pé kéèyàn wá kí kí èèyàn rí opportunity kéèyàn má lọ lose opportunity yẹn so therefore mo really like ẹ gan mo fẹ́ kí èmi àti ẹ kájọ máa fẹ́ra kò ṣe pé kájọ máa fẹ́ra lásán mo fẹ́ fẹ́ sílé gẹ́gẹ́ bí aya ni so mo dẹ̀ rí pé lágbára ọlọ́run bí ti tọrọ five million yẹn ò ti ṣe ní ìṣòro kankan pé yẹn náà ní níṣòro lọ́dọ̀ ẹ̀ which I believe that you are my mature person and látìgbà tí mo ti ń bí ẹ tí mo ti ń rí kéèyàn kan máa disturb ẹ àti yẹn sìn so Àkànkẹ́ Àkànkẹ́. Àkànkẹ́. Àkànkẹ́. bó náà ru nǹkan tí mò ń sọ yìí dáadáa náà tí mi bá nífẹ̀ẹ́ ìdènà mi ni máa ṣe nǹkan tí mi ń ṣe yìí. ẹ jẹ́ kí wàá máa lọ máa tún lójú mi. ní sùúrù akànkẹ́ akànkẹ́ akànkẹ́ akàn akànkẹ́ akànkẹ́ shit kí ló máa yí kí ló kí ló kí ló kí ló kí ló fi mí pé náà tí èèyàn bá invest ṣé èèyàn kì í jèrè ni màá dé invest five million lórí ẹ̀. èjì èjì ọwọ́ rú ayé. bàjẹ́ bàjẹ́ bàjẹ́ wù dé ní sùúrù ní now. náà Papa, you ni kò ṣáà ti fún wa nínú ìtàn. Ah! ẹ má wọrí ara mọ́ mi máa yá ṣe ti bẹ́ẹ̀ yín ẹ ṣé ẹ gan ẹ àdúrà jókòó jókòó jókòó wọn náà jókòó. ẹ má wọrí tún yàn tẹ́ǹtì sí wọn. ẹ ṣe ẹ ṣe wọn lọ sí wọn wọ rí wọn wọ rí wọn wọ rí. má má lọ má lọ má lọ má lọ síbi kankan. ẹ dúró dúró. Nurse Folake, back patient lọ sí Limok. All right, ma. bàrà jẹ báyìí. ẹ àní gbọ́rọ̀ ìyá burú jókòó jókòó báwo lára mú mi mi. ẹ calm down a ti sa ọgbà pa wa. ẹ kú iṣẹ́. a gbìyànjú we lost her. ẹ dọ́kítọ̀ dọ́kítọ̀ tí mo lọ wọ́ọ́rù fún ọ. ẹ bá má ga ojú ẹ̀ rè báwo ni. ó ò dá mi mọ̀mọ́. ṣé o rántí ojú mi ni ó dé wù mí bẹ́ẹ̀ pé ó mọ̀ mí rí èmi ni princess senior ẹ ní secondary school. báwo ni. ṣé wàá òkè. kí ló ń ṣe mí báyìí ṣé o ń lọ sí church ni. náà mo lọ sí church. kí ló wá ń ṣe ní major road wẹ́tẹ́ tí sún mi ni wọ́n ní kí n dúró sí bus stop kí n ṣàmàdà àwọn ọlọ́kadà dúró pé àwọn èèyàn nílé notice mi so tìgbà tí wọ́n dá wọn dúró mi ní sọ bíi tí mo fẹ́ lọ eh, wọ́n ṣà máa lọ wọ́n ṣà máa lọ. o kò má dá àwọn báìkì dúró. ẹ eh, mi níbi tí mò ń lọ. Ah, pẹ̀lẹ́ mummy àti daddy ńkọ́. Cal. So, gbogbo nǹkan tó sọ sílẹ̀ yìí làwọn fámílì ẹ̀ go through. and um, bá a ṣe ń sọ̀rọ̀ yìí prison. Ah. Akànkẹ́ hmm. ọlọ́run nìkan lọ́ba to ń tán ìṣòro rẹ̀ dá ọlọ́run nìkan dẹ̀ lọ́ba tó lè gbèjà èèyàn àmọ́ pẹ̀lú gbogbo nǹkan tó sọ sílẹ̀ yìí èmi princess máa dúró tiẹ̀ máa bá ẹ ja ogun yẹn wàá ṣẹ́ ogun yẹn ṣé wàá rí ibi tẹ́gbọ́n ẹ wà yẹn máa sa gbogbo ipá mi ẹ̀gbọ́n ẹ̀ máa jáde. any other help tí mo bá dẹ̀ mọ̀ pé mo lè render kí wọn náà fi wà okay then tẹ́gbọ́n ẹ bá jáde kẹ́yìn náà fi wà okay kẹ́ fi láyé I promise you I will do it. ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ó ṣe gan. má kí n mú. ẹ̀rù gbogbo ẹ̀gàn ti sú mi ti sú mi ọ̀rẹ́ kan ṣoṣo tí mo tún ní tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ òun ló máa ń gbà mí lámọ̀ràn ó tiẹ̀ tó gbígbà tí mọ́mí sick mo gbìyànjú nìkan ni mo rí tó gbà tí mo rò pé èmi nìkan ni mo wà kò fi pé mo nídìí kí n báyọ̀ sọ̀rọ̀ kí bọ́ọ̀lù fi rò lóṣèré amúléṣe ẹ tó ń kọ́ ní kí n jáde máa rìn lọ nítorí ó ti sú mi. ọ̀dọ́ tó pẹ̀lú ń lọ la fi pàdé ẹ̀yìn sísà àwa lè má mọ̀ yín o ṣùgbọ́n nǹkan ẹyọ kan tí mo fẹ́ kó dá yín lójú ni wípé ṣé rí gbogbo nǹkan tí princess sọ sílẹ̀ gbogbo ẹ̀ pátá ló máa mú ṣẹ cause ó sọ̀rọ̀ kó má mú ṣẹ o so kẹ́ ló fi ọkàn ara yín balẹ̀ kẹ́yìn ṣáà nígbàgbọ́ pé ó máa jẹ́ ṣíṣe. you are just so lucky. Yeah. because ibi tá ti ń bọ̀ ìdùnnú là ń gbé bọ̀ tá fi pàdé yín lọ́nà á jẹ́ pé ìdùnnú ti wá ó ti ṣubú lé ayọ̀ yín nìyẹn kẹ́dẹ̀ wá máa wò láti ìsinsìnyí lọ gbogbo ìṣòro yín ó ti di ìgbẹ́tẹ́lẹ̀ we will make sure you are okay. Yeah. So kẹ́ má kẹ́yẹ ronú you looking so stressed out. Um, ló máa jẹ? Ṣé fried rice wà okay? I mean, we need láti jẹun. Take something. And stop crying too. Take something. She fried rice wà okay? Mo um, visa ìlú wo náà United States of America. Yeah. Oh, USA. Good. And um, do you know the air flight to you for bar travel? Harik. You're definite? Yeah, Harik. Okay. Okay. Mm. Um, fantastic. bọ̀bọ́ tí ó gbé lọ yẹn um, do you have an idea of the company tí bọ̀bọ́ yẹn ti ń Um, I think Fortune's group of company. I need um, us to be definite about the answers you're giving me. I'm really sure. I'm not sure. You sure? Okay. Good. Okay. You're gonna give me. Okay. Um. Okay. What date? Date will go on ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ náà. that should be April fifth. okay April fifth. Mm, mm, mm, okay i'm okay i'm okay so ẹ fún mi one more thing ibo gangan ni spot wo ni incident ẹ ti ṣẹlẹ̀ do you have an idea. Um, before seven and eight. okay Okay. Mm, okay. Ọ̀rẹ́, give me two days. I'll get back sí ẹ I trust you. Ẹ Thank you very much. You guys take care of yourself and enjoy the rest of your day. Yeah. So, ǹjẹ́ kí n sáré fi mi pè é? Oh my God. báwo ni báwo ló ṣe ń lọ báwo ló yẹ akọ gbajúmọ̀ wè tá ẹ yẹ kẹ ẹ yẹ kẹ pín kínní ìdọ́gba o ẹ kò yẹ kó rí báyìí. Dilọ Ọrẹ mi. pàdí mi tí ò tura lẹ̀. mo bí mi dábì túra lẹ̀ always be kisses. ó yẹ so. Ah, ah, jẹ́ kémi àti ẹ swap kí wọ́n di lọ́ọ̀yà kémi di princess. ẹ̀gbọ́n ṣó lè work. rárá o kò lè work olódo lòun. kò lè work. well, well, well, well, well, how We're making progress. Oh, good. Now, concerning the appeal, mm-hmm. I've um, gone to do my fact findings. Okay. I went to um, the airline. Okay. And I searched for that day particularly, time to co to Ekowa mm. Mm-hmm. um, nínú plane and time to Eko Dion. then um, the visa lottery kini mo ti google ẹ mo dẹ̀ wo ibi tí orúkọ ẹ wà and all that wow. and then ọ̀dọ̀ um, company ọ̀rẹ́ tó ṣàìsí yẹn mm-hmm. mo ti mo ti lọ síbẹ̀ mo ti find out one but as far as i'm concerned the case is a done deal because from all indications ọlọ́mọ àjẹ kárí àkóbá there was a mix up and it was mm -hmm. a mm-hmm. huge mix up yeah. because um, the truth of the matter is um, it's just sad n pé irú èèyàn yẹn lọ́la ṣẹlẹ̀ sí but orí yeye nímọ̀gùn àìmọye ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ló yẹ pé wọ́n ń jẹ ìyà tí wọn ò mọwọ́ tí wọn ò mm. mẹsẹ̀ èèyàn tí wọn ọ̀dẹ̀ rẹ́ ni gbà wọ́n you know so we should be thankful pé at least bóun ṣe wà yẹn sìn ọlọ́run máa yọ but as far as this case is concerned like I said earlier ọlọ́run ti fún wa ṣe the only you. thing we need to do is what celebrate wow because it's a done deal wow done deal mo sọ fún ẹ mo ní pé mo trust ọ̀rẹ́ mi kò ṣe é tìrì di lọ rẹ́rìn náà wọ́n láti máa ti kájọ no no losing up ah, ah, kò lè tó yẹn. ẹ ṣe mọ ẹ ṣe gan wa. <laughs> so let's toast let's toast let's okay, toast. okay okay so where's my cup. Ah, wà á lọ mú cup ẹ ní let's toast to life because i know in uh, i'm celebrating this in advance because Ọlọ́run máa ń fà wá ṣe ni. bẹ́ẹ̀ ni o. this case wọn bí wọn dá. we trust them. wey dem. <laughs> chest. Ah, ah, ah, ah. lẹ́yìn atótónu agbẹjọ́rò ìkíní àti ìkejì ìwádìí fi yé wa wípé ọ̀gbẹ́ni mákíwá morákiyọ̀ tí a fi ẹ̀sùn kàn pé ó lọ ṣe jàǹbá adigunjalè pẹ̀lú ẹ̀sùn pípa ènìyàn kan kò dá ẹ̀ṣẹ̀ kankan rárá tí a fi lè rán lọ sí ẹ̀wọ̀n lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án náà. nítorí náà ìdájọ́ mi ni ilé ẹjọ́ ìdá ìwọ ọ̀gbẹ́ni morakiyọ makiwa sí ilẹ̀ láyọ̀ àlàáfíà. máa jẹ́ kí n bá wọn rìn lọ́jọ́ tèbí pọ̀nà màmá jẹ́ ẹsẹ̀ sí orí. bíbí bá bẹ̀rẹ̀ níwájú orí màmá jẹ́ kókó mi. mo ṣe yìí ló ti ń bọ̀ wá màmá jẹ́ kó dọ́dọ̀ mi. Mr. Makinwa Akànkẹ́ lóòótọ́ àwọn Yorùbá sọ pé ẹni tá a bá ṣe lóore tí kò bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lónìí àmọ́ gbogbo ọpẹ́ tẹ̀ ń dá fún àwa nìkan yìí kò ń ṣàwa nìkan ló tọ́ sí o torí àwa nìkan kọ́ la yìí a ní àwọn kan lẹ́yìn wa tó jẹ́ pé àwọn gangan ni wọ́n dúró bí igi lẹ́yìn ọgbà àwọn ni wọ́n fi taratara jà pé kẹ́gbọ́n ẹ lè jáde wọ́n jà spiritually wọ́n jà physically màá wá fẹ́ tí wọ́n bá ti wọnú lé because wọ́n wà nítòsí màá fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn gidi gan ni. all right <laughs> My princess. Thomas. Prince, prince. <laughs> so, prince, prince. The main man, the main guy. <laughs> Kilombo. Yeah. Princess. ṣe bí ọ̀nkú tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ nìyẹn pé ńgbà tẹ́gbọ́n mi ní problem wọ́n fẹ́ máa fọ opportunity yẹn wọ́n fẹ́ máa rà sí wọ́n náà fẹ́ máa bá mi. ẹ eh. ẹ eh. Thomas oh really <laughs> Àkànkẹ́ bó ṣe yẹ kó rí lójú ẹ náà nìyẹn because nǹkan tí ó ṣókùnkùn sí ìwọ ó clear sáwà tó ti yẹ sórí gbogbo pé bóyá mo ní interest nínú ẹ mo fẹ́ fẹ́ ẹ pé mo fẹ́ kí nǹkan happen láàrin wa gẹ́gẹ́ bí ọkùnrin sóbìnrin sórí gbogbo yẹn fíìmù ni tó ti yẹ yeah fíìmù ni bó ṣe wà yìí nǹkan tí kò yí ẹ ò ní pé àwọn ìdílé kan wà tó jẹ́ pé ìdílé alálùbáríkà náà ìdílé olóríire ni ìdílé tí mo máa fi ń ṣe àdúrà pé kí ọlọ́jẹ wá láti irú ìdílé ìdílé tí yín nítorí pé ìdílé yín òun ló ṣe àwa lóore tí a fi wà gẹ́gẹ́ bá ṣe wà lénìí if not possible ká má exist mọ́ ọ́ kó jẹ́ pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí wa but nítorí pé ọlá àti ti ìdílé yín tó jó lóríire tó wá kó oríire hàn wá pé ká tún máa lọ ká tún tẹ̀síwájú nínú oríire ńlá fi wà lẹ́yìn so gbogbo eléyìí ni mo wá rò pọ̀ tí mo wò pé ah, ah irú ìdílé tó rí báyìí tán ṣoore fún yàn ṣé bí ó yẹ kéèyàn náà ṣe kí ni kéèyàn náà san oore náà oore náà ni à ń gbìyànjú láti san padà but mo kàn wá in disguise ni pé bóyá mo kàn fẹ́ gbé ẹ wò kí n wo irú ọmọ tí ìwọ kankan tiẹ̀ jẹ́ personally but gbogbo ẹ náà ni mo bá ẹ sọ gbà yẹn kó tó di pé ó bínú lọ níjọ́ yẹn. ọ̀gá ọ̀hún ẹ̀yin gẹ̀ẹ́sì. tí n bá sọ fún yín pé mo gbọ́rú ọ̀rọ̀ yìí rí irọ́ ni mo ń pa fún yín o ah, gẹ́gẹ́ bí aláyé ṣe sọ. So ọmọ yẹn ní sọ̀ǹgẹ̀ gan-an kéèyàn fi nǹkan tó tó yẹn kó fi attract èèyàn kéèyàn kéèyàn má wo bẹ̀ rárá ah in fact ọmọ yẹn sán lórí ó sán lórí gidi gan. nǹkan tó tiẹ̀ surprise mi ni pẹ̀lú bí ìlú ṣe rí tí everywhere tí everywhere dry nsìn kí èèyàn dé promise èèyàn àbí kéèyàn fi ti gbọ́ pé five million naira kí èèyàn dé reject ẹ̀ yes, yes she rejected the money to mo offer so I, I I don't believe that. what what. yes Okay, kí n ṣe one two three four five hem. ẹ dẹ̀ ṣọ́ọ̀pù onífẹ̀ẹ́ gbọ́n ẹ̀ dénúdénú. even mm. back and front onífẹ̀ẹ́ gbìn the last time tí a lọ sí. Si prison ta lọ fíìsì tẹ̀gbìn o ní láti rí bí ọmọ ilẹ̀ yìí bó ṣe ń sun ẹkún ó ń sun ẹkún títí tá a fi dé nígbà tá a fi débẹ̀ tá a tún ṣe kúrò ń bẹ̀ títí tá a fi kúrò ń bẹ̀ ó tún sun ẹkún ni so nǹkan tẹ́mi kàn rí sí ọ̀rọ̀ ẹ̀ ni pé i'm very sorry to say this o pẹ̀lú bí gbogbo àṣẹ sọ pé bí àwọn obìnrin ṣe bí láyé sí bí everything and eh, i'm very sorry a sì tún rí àwọn obìnrin kan náà tó jẹ́ pé wọ́n ní home training so ara wọn ò ní ó ní home training i mean own home training. wo Thomas fi gbogbo yẹn sílẹ̀ tó bá kọ̀ lògì a máa fọlẹ́ kọ̀rọ̀ mm-hmm. sórí gbogbo ẹ̀wọ̀n kan lé ó ní home training fi gbogbo yẹn sílẹ̀ obìnrin kọ́ ni wo ẹ̀yin ti ṣe tiyín i mean ẹ ti ṣe best yín kò dẹ̀ work nìyẹn ẹ fi tó kù sílẹ̀ fáwa ẹ jẹ́ káwa ṣe ṣe bẹ́yìn ti lo plan a ẹ jẹ́ káwa lo plan b kẹ́ wá wò bóyá kò ní work gbogbo eléyìí tó ń sọ yẹn pé ẹ wọn kàn ń lére rówó kò gbà forget it o ò tí bọ́ lára dáadáa ni ṣoríṣẹ́ yẹn àwa máa ṣe a máa ṣe successfully. okay yeah nǹkan tèmi kàn need ni pé fún èmi ní picture ẹ̀ kó dẹ̀ fún mi láwọn contact ẹ̀. okay there is nothing bad in that tó bá sọ pé you want to try your best i mean ẹ̀yin guess pé ẹ̀yin náà fẹ́ try tọ́ so kò sí nǹkan tó bá jẹ́ bíbẹ̀ so but all i have to do is that i will give you all our contacts and our pictures all the details. We are like if a picture, like if a Yeah. This is our picture. Yeah. Ah. Ẹni tó ń sọ ilé. Yeah, no, ó nìyẹn náà. Ṣó mọ́ ni? Akànkẹ́. O ah, ah. mọ orúkọ ẹ̀. O mọ orúkọ ẹ̀. Eh? junior mi ní secondary school. O mọ orúkọ <laughs> School daughter mi gan ni. O mọ ọmọ yìí you know what I am going to do this successfully fún mi ní nọ́mbẹ̀ fún mi ní gbogbo contact ẹ kó lè transfer picture yìí sí mi gbà. definitely ala a jẹ pé ibi tá a fẹ́ gbin obì sí obì ti wù ú bẹ́ẹ̀. that's true. Yeah. Yeah. transfer ẹ sí mi pẹ̀lú contact ẹ so akànkẹ́ ni thomas ń package ọ̀tẹ̀ ah. kan. <laughs> okay just try your best. Please don't transfer worry. the picture to me. Don't worry. Ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ má sọ mí sínú òkùnkùn. Ọ̀rọ̀ nǹkan tẹ́ ń sọ kò yé mi. Ẹ kàn ń dàpọ̀ ẹ̀ ń mìsẹ̀ up. Àwa. Ẹjọ́ orí wo ni ẹbí mi fámìlì mi gangan ṣe fún yín tẹ́ fẹ́ fi san wá lóore. Hmm. So o fẹ́ mọ nǹkan tí ìdílé yín ṣe fún wa. Bẹ́ẹ̀ni. Kò tí ì yá but very soon you will know. Okay, Àkànkẹ́ tó bá ti di ọ̀la ìwà ti brọ́dà ẹ̀ get back sí wa so ó níbi tá a jọ máa dé and by then everything will be clear to you so ti yé. àfijú ejò ní ìjàgbọ́n. àgbàlagbà ejò a ti má fi wo ara ẹ̀ halẹ̀. àṣírí ọlọ́jọ́ ògbòdú. ó kọjá inú gbá. ọ̀pọ̀lọpọ̀ ayé kan ò gbọ́dọ̀ jẹran fẹ́fẹ́. gírígírí ilẹ̀ wọn ò gbọ́dọ̀ jẹran ọ̀fìnkìn. àwọn adéṣìkí wọn ò gbọ́dọ̀ jẹran lọ lílọ. ejiọ bara ọ yio ka yi ọ ọ kana o ofurigidi ise ma faw ọ fụlikịrị gị ọ nika e wa yi nta tori e wa e gbọlo ni a ma kọrọ na ọ tọọ dịgị e pé tẹ́ ẹ bá débi ẹ rí àsìkò láti mọ àṣírí náà lẹ wà yìí àṣírí èèkàn ó ń bẹ lára gànà àṣírí pẹpẹ ara ògiri ló wà Thomas. baba. tọ́lá tọ́. ẹ tọ́lá ẹ fi ka àárín tọ́lá. tọ́lá. tọ́mọ̀sì. bàbá mi àgbà. ṣàlàyé tó pàwọ̀ wọn pọ̀. mákin wá àkànkẹ́ kò kí n ṣe pé ní ìtorí pé bóyá kí n lè fẹ́ àbí ó wù mí pé kí n fẹ́ ó ní mo fi ń wo wípé kí èmi àti ẹ̀ kájọ wà pé kájọ máa fẹ́ra wa àmọ́ ó ní ìdí pàtàkì ìdí ẹ̀dẹ̀ ni pé tí èèyàn bá ṣèèyàn lóore tí àǹfààní bá wà tí àyè wà fún èèyàn láti san oore náà padà ojúdàn kéèyàn ṣe kìnnì kéèyàn san oore náà oore tí ẹ̀yin ṣe àwa tí ẹ̀yin ò mọ̀ òun ni àwa fẹ́ san orí náà padà orí tí ẹ wá ṣe wá tí ẹ̀yin ò mọ̀ yìí orí náà lélẹ́yìí àgọ́tẹ̀ down ọyọ ni. mo ti bọ́lẹ̀ mo ti bọ́lẹ̀ mo ti bọ́lẹ̀ sorry sir mo ti bọ́lẹ̀ sir mo ti bọ́lẹ̀ èjò torí ọ̀dọ́ mo ti bọ́lẹ̀ mo ti bọ́lẹ̀ move on ìbọjú ẹlẹ̀ ee big man owó tó gbẹ láti amẹ́ríkà dà. ọwọ́ dára. gbogbo wa ó wà nínú mọ́tò. gbogbo wa dọ́là wà nínú mọ́tò. inú mọ́tò. pásítọ̀ wà nínú mọ́tò. ọ̀gá ọ̀gá ọ̀gá tẹ bá dún pẹ́kẹ́. tẹ́sítẹ̀ kọ̀ọ̀fọ̀ yẹ́ ẹ Mr. Ma ló tẹ̀ sókè tó bá ní opportunity láti táyé wa kó sọ fún àwọn àrùn ọmọdọ́mọ ẹ pé wọn kì í parọ́ fúnru wa. wọn tiẹ̀ lè parọ́ mọ́. yé ọ̀gá ọ̀gá. ẹ má mi fín ẹ má mi fín ẹ jókòó dáadáa padà padà sáàyè rẹ ẹ má jà kútakúta níbi tẹ́ ẹ wà yìí púpọ̀ torí ẹ ti débi tẹ́ ẹ ti là ẹ ti débi tẹ́ ẹ ti lówó lọ́wọ́ gbogbo nǹkan tó ti dojúrú gbèsè ayé yín ẹ ti débi tẹ́ ẹ ti rí mọ́lẹ̀ rẹ̀ ẹ wò bí gbogbo àwọn tẹ́ ẹ rí tí wọ́n dúró lọ́mọ mi yìí owó ń bẹ lọ́wọ́ wọn bí àrìrà èyí tí mo ṣe fún wọn tí wọ́n fi dolówó ńlá wọ́n ṣe fẹ́yìn náà tẹ́sí lọ́rọ̀ púpọ̀ ẹ lówó tó pọ̀ ẹ lọ́lá tó tóbi ẹ sì lọ́rọ̀ púpọ̀ ẹ lọ́rọ̀ tó pọ̀ àmọ́ ẹ lọ ẹ padà wá kẹ́ ẹ tó padà dé wọ́n ti pèsè àwọn nǹkan tó tóbi ilẹ̀ fún yín láwọn oògùn tí mọ́kùnrin dúró dìbí tí wo obìnrin náà tó fi lè fowó ara rẹ̀ sọ̀yà pé èèyàn ni ọ́ n ó ṣe nǹkan tó wúwo fún yín ẹ fọkàn balẹ̀ ẹ̀yin ọmọ mi ẹ̀yin dà ẹ súnmọ́ mi ẹ súnmọ́ mi ọ̀rọ̀ pàkìtì ó jẹ́ wọn ní wẹ́ẹ̀wẹ́ẹ̀. òfò kì í somi ògì ẹ ní ṣòfò. àṣẹ. èyí ti dọ̀rọ̀ ẹ̀rín. ọmọ ẹ fi dá. ọlọ́run níbo nìyẹn. Ah! níbo. Adúró! Ayẹyẹ abọ́jẹ̀! Inside! Inside! Get inside! Inside! Get inside! Inside! Inside! Get inside! Inside! You come out, you die! You are inside, keep your mouth shut! Everybody! Shoot anything! Let's get the hell out of here, man! Shoot them! What the fuck? Bastard! Anybody! Alone! ìta wọn ògbèrè ìta wọn ògbèrè ìta ògbèrè ìta wọn ògbèrè ìta wọn ọyọ ilé. fìyànílẹ̀ fìyànílẹ̀ nǹkan kan ò ní í sí ọ ikú kì í pa kíre àrùn kì í ṣe kínú ògbèrègèdè àwo lẹ̀ tẹ́lẹ̀ lóníbọ̀rọ̀ àdìyẹ mi láwọ ẹ̀lú ṣé bó ti mọ mélòó rẹ̀ yẹn láwọ èrò jẹ́rò ọ̀rọ̀ gbàgbọ́n lọ́jà ó ní kí ẹlẹgẹ́ ló ní wá fún ikú ikú lọ rèé pé èèyàn ẹgbẹ̀fà ikú pàgbà igbáfọ́ ikú pàwọ̀ àwòfọ́ dànù ó pa kéré ó pa kéré ó gbọmọ lọ́wọ́ ayítalẹ̀ ikú òrílẹ̀ pa dídé. kẹ́rin ọmọ yìí ti lọ ọmọ yìí lọ ọmọ yìí lọ ọmọ yìí lọ ọmọ yìí lọ yéé. power lọ gbà holy spirit àwọn princess wọn lé mi. ọba mi ó princess. àwọn tó rọ́ọ̀tì náà ní orí sí inú ní ti kú sí pẹ́ẹ́rẹ́ wọn láti jọ orí. báyìí ẹni wọ́n rí. ẹ wo bí àwọn tẹ́ ẹ̀ rí wọn ẹ̀ ní sáláì má rí wọn o ẹ̀ má rí wọn ni o nítorí ìmùlẹ̀ àjọkú papọ̀ ni mo ṣe fún ẹ̀yìn ní gbogbo yín. Ah! àjọkú. kò sọ́gbọ́n tẹ́ ẹ lè dá sí i tẹ́nìkan nù yín bá ti kú báwọn àwọn tó kù ó máa kú tẹ̀lé ni. ikú dé. lọ́lọ́ ìjọ torí ẹ jẹ́ ká kú ẹ̀ jọ ọ́ sanu ẹ má jẹ́ ká kú ẹ̀ sọ́run tó báyìí fún wa tẹ́lẹ̀ nítorí tọ́rọ̀ bá rí báyìí ní ìdáfí lójú méjì ẹjẹ máa yín fojú kejì yìí. Ah, ẹsìn gọ́sà ẹsìn gọ́sà. Ah. ẹwẹ ẹ̀yìn ìsìnkú ọ̀run kí ló dé aláná òró ni mú ọ̀la ni bàbá àgbàlagbà alágbẹ̀dẹ àná ọ̀gbọ́dọ̀ rọ kéwù tafakọ́ ọ̀gbọ́dọ̀ tarẹ̀ níṣà kí ló fẹ́ kí lẹ fẹ́ kí lẹ fẹ́ gan ẹ yọjú sí mi mo fẹ́ rí yín kí lẹ fẹ́. ẹni tí ó sìnkú ẹ̀ ní ọmọjú ọ̀la bẹ́ẹ̀ lòní ó sì sìnkú ẹlòmíì ìrógbè yín pọ̀ lẹ́ẹ̀dẹ̀ mi kí lẹ fẹ́ kí ni tó dé kí lẹ ń wá gan kí ni ó dé tẹ̀ fi forí rọ̀ sí orígi ìgbàgbé kí lẹ fẹ́ gan. bàbá mulẹ̀ ṣe bí ìmùlẹ̀ tó wà láàrin àwa àti mákinwá àti àkànkẹ́ ó ní wípé ibikíbi tá a bá wà àbí ibikíbi tá a bá ń lọ àjọ máa lọ ni àní yàrá wa kí ló wá dé tí wọ́n á fi wálẹ̀ tí wọ́n á jẹ́ kí àwa nìkan máa dá nìkan kéròrò. ìyapa tí ń bẹ láàrin ẹ̀yin méjèèjì ọ̀run lẹ́yìn wà àwọn ń sáyé láàrin òkú àtàlàyé ìyàtọ̀ sì ń àwọn yìí ń gbé láyé wọ́n yìí ń sáyé lọ ẹgbẹ́ ọ̀run ni ẹ máa lọ rèé bá wọn ṣe ẹ̀tún ṣe táyé mọ́ bàbá ẹ má ṣe báyìí fún wa ẹ má jẹ́ kán jo ohun gbé kán tún wá jo ohun gbé. bàbá kò sí nǹkan méjì tá a fẹ́ ju pé ìmúlẹ̀ tájọ́ ṣé mi báyìí nìkan tẹ̀lé lọ. láláì jẹ́ bẹ́ẹ̀ eléru afọ́ngi o. nǹkan tá a fẹ́ ni pé iṣẹ́ tá a filẹ̀ kó máa ṣe lọ níbi tá a bá dé. ìyún wo lè jíjà. bẹ́ẹ̀ ni. ìrántí yín gan kò ní kúrò lẹ́mìí ẹnì kankan nínú gbogbo àwọn tẹ́ fi sílẹ̀ gbogbo àsìkò láàmú ṣèrántí yín ntẹ́ béèrè fíhun wọ́n sọ dàṣẹ wọ́n pè wọ́n wọ́n sì bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ẹ padà lọ sójú olórí yín kẹ́ ẹ lọ figi ìgbàgbé rọrí ẹ káre ẹ káre ẹ káre ewúrẹ́ jẹun lójú onígbàgede àbàjá kóbí lójú àwọn ìròrò náà fẹ́ ẹni ayé ṣe síbú ayé ó kú síbú ayé òpìlì pa ọ̀run ètìmọ̀ fàábẹ́ẹ̀ ojú orí olórí wọn ẹ bá mi fìrọ̀rùn síbẹ̀ ẹ bá mi fìrọ̀rùn síbẹ̀ ẹ bá wọn kẹ́ wọn bí wọn bá ń jalè lọ́rùn ẹ fún wọn láǹfààní ẹ fún wọn láǹfààní. mo rí ọ mo rí ọ bá sọ̀rọ̀ kò sí ṣíṣe kò sáì ṣe àfi kẹ́ ẹ kú o. lọ́jọ́ ìjọ ìjùmọ̀ lọ́dọ̀ ẹ̀ má jẹ́ ká kú o ẹ dìde jókòó nínú ẹ lọ dìde jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó jákòó ẹ fẹ́ sọ. mo pò wọ́n mú pọ̀ àríra lójú korojú àmọ́ ọ̀nà kan so ní alókù. wọ́n níṣẹ́ táwọn ṣe lọ́wọ́ tí kú ìgbẹ̀mí àwọn táwọn kú sẹ́nu ẹ̀ ibi ó dé kẹ̀mọ́ gbé ìsúnlẹ̀. ẹ sá irúṣẹ́ ò lè ń sọ sá. iṣẹ́ ò lè ní. ah olè jíjà ṣé o lè ẹ kúkú gbà náà lọ sà àkókò sà. ọ̀wọ̀ ọ̀gbìn lolórí sàábà ayé ò mọ̀ fọ̀wọ̀wọ̀ yìí ni o èyí ẹ̀rọ ọ̀gbìn ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ń tìgbín ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ń tìgbín ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ẹ̀rọ lẹ́ẹ̀mọ rí o ẹ̀jẹ̀ tùgbé ẹ̀ ní rí nira ẹ̀ rí bàlújẹ́ ẹ̀ rógun oṣó ẹ̀ rógun àjẹ́ ẹ̀ rógun ọmọ ní rógun àfàìmọ́ tútù ni ó máa tù ní gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ẹ̀yẹ tùgbé o àwọn èyí ìdá ahun ìwọ̀n pa òun gbogbo ẹnikẹ́ni tó bá dùbú yín lọ́nà fúnra ewé àtìkálà ara rẹ̀ para rẹ̀ ní para rẹ̀ àwọn fúnra ara wọn ni wọ́n máa para wọn wọ́n máa lọ dúró dè yín lóde ọ̀run ni bẹ́ẹ̀ ní kú dànù. ẹ jẹ́ àrọ̀ rèé orílẹ̀ ẹja fi labú orílẹ̀ fi lagun ayé yín já ikú kì í pẹ̀tà lójú ẹ ẹ̀ní kú dáre rẹ̀ yín ikú kì í pẹ̀tà lójú ẹ ẹ̀ní kú dáre rẹ̀ yín orílẹ̀ ẹja fi labú. ẹ máa forí la gbogbo ogun ayé yín já tí nǹkan ní ṣe yín ẹyẹ ti lè ẹ yóò tù ti lè. kékeré ikú kété ibi gbogbo ara ẹ̀yìn kété ire ire ire ire lẹ́dọ̀ lókè. Mm-hmm. Ah. àwọn ẹ̀jẹ̀ nǹkan abẹ̀mí tó lágbára ni mo fi rẹ̀ mí yín padà ń nǹkan kan ò sì ní í ṣe yín nǹkan kan ò ní í ṣe yín. eléyìí o gbèdégbèdé ẹyẹlé bíkíbi tẹ́ ẹ bá wà ẹ máa bọ̀ ń bùbá. ó ti jó bí iná ó ti ràn bí òrùn ó ti jó iná ó ti ràn bí òrùn gbogbo agbára mi kẹ lọ dúró dè mí ẹ lọ dè mí yàrá kẹta. yàgò náà yẹra yín wò nǹkan ti wọlé sí yín la ẹ ti gbóògùn jẹ wàyí àwọn ẹrù ogun ẹ̀bìtì ogun ńláńlá mo ti parí iṣẹ́ rẹ̀ sí yín lára ìbọn ò lè ràn yín mọ́ ìbọn ẹ̀wẹ̀ bí wọ́n dẹnu gánmugánmù kọ́ yín wọ́n dẹnu ẹ̀kọ́ lẹ̀ padà ní kankan ò lè ṣe yín mọ́ tó burú àwọn ìwọ̀ kéékèèké kan wá wà ní àwọn nǹkan wọn tẹ́lẹ̀ láti paramọ́ fún tẹ̀sí láti sọ sí tẹnìkan bá ń sàárẹ̀ nu yín ààrẹ ìbáṣe tí ń gbọ̀n tí ń gbọ̀n pẹ̀pẹ̀ ẹ kọlura yín ẹ kọlura yín ẹ bá ti kọlura yín ẹ bára yín ṣàṣepọ̀ ààrẹ ò dúró. bàbá ká kọlura wa. ẹ kọlura yín. ẹ̀gbọ́n tàbúrò mà ní wa. ìjìgbèdè mo fi ṣe fún yín ìjìgbèdè ẹyẹlé ìjì ọwọ́ ló kọ yín. ẹ ṣe kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ kọlura yín àárẹ̀ ó dúró nǹkan kan ò ní ṣe yín yíyún alákọ̀ọ́kọ́ oògùn tí mo ṣàlérí yíyún mo jogún ẹ̀ lọ́wọ́ àwọn baba ńlá mi ni ìran kẹẹ̀ẹ́dógún táwọn baba ńlá mi ti fi ilẹ̀ kò sẹ́ni ó lè lò gbogbo ọ̀nà wa torí gbogbo wọn ló bímọ. mi ò sì bímọ. torí ẹni ó bá bímọ láyé kò lè ṣe tó bá jẹni tó bímọ ló ṣe ni ọmọ rẹ̀ ní ọ̀pá àbí kí nǹkan mi yóò tẹ̀yìn rẹ̀ jáde bí tí èèwọ̀ wà nù. No èèyàn sì ti bùṣe ńbẹ ó ti parẹ́ ẹ̀ mọ́ èmi mo nìyàn èmi olóògùn n ò bímọ ọmọ yín ò lè kó bá yín ọmọ tèmi ló lè bo ògùn jẹ́ mọ́ yín lá àti mìíràn bí adojú òpó yín ọ̀tẹ̀ ìgbọ́n ò lè ràn yín àwọn nǹkan líle líle líle líle líle líle líle tẹ́ ẹ bá dojú kọ ẹ máa bọ́nú ẹ̀ ni ẹ máa bọ́nú ẹ̀ ni yíyan di ẹlẹ́ẹ̀kejì oògùn ti dúró sí yín lára báwọn ẹlẹ́ẹ̀kẹta ẹ má pẹ́ yẹlé o ẹ má lẹ́kọ̀ọ́ fẹ́ yẹ débi tẹ́ tàbọn torí ẹ lè mọ́ dàmọ̀ èjìgbèdè láàrin ẹyẹ ẹ lè mọ́ dàmọ̀ ẹsẹ̀ yìí níwọ̀n torí ẹyẹ lé èjìgbèdè ni mo fi parí iṣẹ́ o ilẹ̀ yìí ṣe ń jẹ́ èjì ọ̀wọ̀rú. èjì èjì ọ̀wọ̀rú ayé. oyè yín bá wọn ẹja ayé yín sọ̀tún ẹja ayé sọ́sì ẹja ayé bó ṣe wù yín torí ẹ ti tọ́ ọmọ ẹyẹ ẹyẹ ní bẹnu yín fọ́ọ̀mù ọ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ náà gbogbo àṣẹ tẹ́ ẹ bá pàdé ẹ̀ rí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tó fara mọ́ra tó fẹ́ lóye ẹ sọ ojú ọdẹ ti rẹ. ànàmọ́nà yẹn. Dale what was that call about kí ló ṣẹlẹ̀. má tiẹ̀ sọ yẹn kọ́ máa yes pé o ò tiẹ̀ di opó ọ̀sán kankan pé o ò fojú wà mẹ́tì. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ṣòrí mo ṣe kúrò lọ́fíìsì. ẹ tiẹ̀ ní sùúrù náà gbà tó pè mí ní ọ́fíìsì ó sọ fún mi pé òun gbowó kò bọ̀ wálé wípé díò tá a ṣe yẹn pé ó ti wà ó owó yẹn dà. relax now àáfàá jóná ń béèrè rúgbọ̀n mo ṣe fẹ́ máa mo fẹ́ mo mẹ́yẹ bọ̀ lápò ní kò tiẹ̀ gbọ́ ọ̀kan tó fẹ́ sọ náà. ó dààmú sí ní bàbá bìnú. ah ṣé o pé kí tó kúrò lọ́fíìsì mo pè é pé wọ́n gbówó kan wá àti parí dín kù fine mo ṣe close lọ́fíìsì mo mo ní kí n jáde. mo ti wá lọ jẹ́jẹ́ tó mi sọkọ notice mọ́tò yẹn bọ mo wò pé eh, nobody can do anything to me now as ọmọ gbòòrò mo tẹ lọ mọ́tò ṣe cross me. nìyẹn mo kàn wọ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ force ni tó bá rí ìbọn tó wà ní ọwọ́ àwọn gáìsì ṣáà dá láti escape ara mi òfowó lẹ́nu mọ́tò bẹ̀ ọgbọ́n ni wọn tó wá yà mí lẹ́nu gangan ni pé àwọn gáìsì yẹn ìkọ́nú wọn ó ń fi ìbọn lé mi gidi ni àti èmi ló target mi mọ̀ pé kò possible kí o máa yìnbọn bí ìbọn bí tààtì kí kò má bá yàn bẹ́ẹ̀ ṣé wàá rí àtẹ̀tọ́ yìnbọn o àtẹ̀mí tó yìnbọn fún o àtìbọ́ tó yìn mi ò mọ bá ṣe ṣe é mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ mo ṣe àlápàlà rápàlà inú gbọ́ mo ti ń pè é lẹ́ẹ̀kan pé ó ti ṣẹlẹ̀ because mi ò mo mo expect pé màá ti kú kí tó délé in fact mo tún gbọ́ bí mo ṣe ń sáré lọ́nu gbó bàbá yẹn tún pariwo ìbọ̀dà ìbọ̀dà nǹkan tó wá ń yà mí lẹ́nu pé ta ló as in mi ò understand ṣé mo ní oògùn. nísùrù tiẹ̀ nísùrù ṣé ìgbà tó máa sáré yẹn o ò gbé owó dání sáré ni àpò fowó lẹ̀ sínú mọ́tò no so you are not happy to see me. i am i am i am. no no no don't sọ fún mi nìyẹn na mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ẹ̀mí mi ṣé ẹ̀mí mi ló jà oh, jìbì oh, àbí owó ló jà it's okay it's okay don't have to shout do go adúgbò lọ́dọ̀ ọlọ́run pé délé àtàlàfíà pẹ̀lẹ́ o ṣàwọ̀ ọ̀rọ̀ ìtàbí wọ́n lọ freshen up. Ah, ó ga ọ́. mi ma rówó mọ́. ṣé òun wáìnì ni òun mọ́ báwo. wáìnì ti báwo. which kind which kind play be that one irú eré wo nìyẹn. mi ìrówó mọ̀ náà. o rí kí ni wọn kí ló ṣẹlẹ̀. wà á stop that thing o bá a eré kí ló ṣe yẹn náà. o tó gbéra nísinsìnyí lórí mọ kí ló ṣẹlẹ̀. ṣé mo fẹ́ máa fi yẹn parọ́ ni aṣáájọ wọlé ni mo dẹ̀ gbó wọlé náà. àwọn ti ní àpò leave that story o leave that thing o. wáìnì wa á bí báyìí kí ló bí báyìí rówó mọ́ ọ̀gbẹ́ni producer ó ti tó fọ orí ẹ dànù. ó dà pé o ti yà yín wọ́n gbà yẹ. na dey play me abi máa forí ti gbọ̀ngàn sínsìn now tell me the truth ẹ jọ plan ẹ̀ méjì now where's the money. wà budi yóò bẹ́ẹ̀ ni. you dey mad. èmi ọkọ ìlọsí ni you dey mad. yóò bẹ́ẹ̀ ni. ọkọ ìlọsí ni. wọ́n will punish you. ó yẹ kó yẹ jáde fún mi sísìn wa tẹ́lá sọ yíyan mi yàtọ̀ ẹ ti bọ̀ ọ́ ti tẹ́lá ẹ ti wẹ̀rẹ̀ jẹ́ ọ̀ tẹ̀lé ẹ jẹ́ra yín ẹ jẹ́ra yín ẹ jẹ́ra yín. bí yàrá yàrá méjì da wọn bí rẹ méjì sísè ẹ bá kó ẹ jáde sísè ẹ bá pọ̀ jáde wọn bí rẹ méjì. ẹ lọ kọ́ kọ́ kọ́ if na ten ten pm na stop am ọtí yẹn sì pásọ wọn sì sìn owó èmi tí mo gbé yẹn sì bùjáde sísìn nísinsìnyí mo bá yẹn sọ̀rọ̀ yẹn o. ọ̀dẹ̀ ni ẹ jara yín ojú ìkàwé ṣe kọ́ wọlé àjọ wọlé kan jẹ́ ìdíbàgọ́ mi ni jẹ́ ìdíbàgọ́ mi tẹ́ ẹ jẹ́ bí àṣẹ. mo kùnà ah oh owó ibà wọlé tó tọ náà wetin happen. ẹ eh, wait the money now wait the money owó oh, lọ́dà now wait the money now. ó yẹ ká tó mọ̀ owó yóò ṣòwò lásán mẹ́. ẹ ẹ ẹlò ẹlò ẹlò ẹlò ẹlò gbogbo èèyàn mi ò fẹ́ o mi ò fẹ́ gbogbo èèyàn o ẹgbẹ́ òye jáde mo ò lè go. gbogbo wàhálà ta ti ṣe ẹ eh, rúùsì wo lè léyìn náà. wa o ti fọ o o ti fọ o all this guy very well má lọ fọ ara wíṣọ ẹni wàhálà àṣẹ làwọn pípì yìí. wọ́n gbọ́dọ̀ yìí náà ojú ń dùn nígbà tí mo gbọ́ wọlé ah, ṣé mo gbé wọlé yóò rí bàjọ́ mi. abẹ́ leave that one jàre ah, leave that one. Ah wetin happen now ah ìwà ìwà ìfìyẹlẹ o ẹbí mo bẹ́ẹ̀ lẹ ìfẹ́ mo ṣì yọ ah bí wọ́n bá dọ̀fẹ́ lọ́wọ́ ẹ̀ ọ̀ṣẹ́ bọ́ọ̀ lọ náà. darling. Yeah. bọ̀ kàn sí mo rí o. What's that? Make her play chairs, Joe. I don't need box. báwo ni bọ́ọ̀sì ṣe dé nílé. ṣebí mo rí bẹ́ẹ̀ mo kàn bèrè. tó ló jáde báwo báwo. ó náà ní bọ́ọ̀sì eh, bọ́ọ̀sì mo sọ pé àwọn olè gbà owó owó owó ò lélẹ̀ owó eh, eh. dúró dúró eh, owó ti pé few hours ago tí mo wọnú lé mo sá kìjàkìjà wọnú lé owó tí mo ní àwọn olùgbàlówó mi owó yẹn rèé. tí ẹ jọrọ ní sùúrù ní sùúrù jọ torí Ọlọ́run ṣé ó ti ní ọ̀dọ̀ babaláwo kan aláàfáà kan pásítọ̀ kan oh tó ń lọ tí mi ò mọ̀ tó ti lọ ṣáájú ni bíkọ́sì ìgbà tó dé nílẹ̀ kan gbogbo tí ò tí ò fún mi lẹ́ẹ̀kan bọ̀sà sí pé wọ́n lé ẹ̀wọ̀ onú gbó gbóyìn bọ́ sí ẹ ìbò òrùn ẹ owó gbé lọ tọ́lọ̀ fẹ́ sọ́ọ̀dì owó wọnú ilé kò sí kankan tó ṣí ẹ́ náà bí ó ti ní nǹkan tó ti lọ jẹ àjẹsára kan tó ti lọ jẹ sára bẹ́ẹ̀ yẹn tó jẹ́ kí n mọ̀ pẹ̀ àdébí pínpín àti ẹ̀jọ̀ wà ní mọ́tò yẹn bí nǹkan ṣe máa ṣe mí nìyẹn o tí wọ́n máa wálé owó tí máa padà abẹ́ ẹnu ilé. are you talking about? I am talking about the fact that you said they took this money and here is this money. So you don't believe me? Like I believe you. I, I believe you. Please can I have this money? Like let me keep it. Kó tó di kó disappear again. No, are you telling me that bí mo ṣe lọ́ọ̀bẹ tó obìnrin gbọ́n mi lè parọ́ fún iṣẹ́. èmi náà lọ́ọ̀bẹ nítorí pé mo dẹ̀ lọ́ọ̀bẹ mo ṣe ní kó gbówó ìwà jẹ́ kí n gbé dání kó má lọ disappear. owó. yes owó. you are not giving me the money right. no uh, let's go inside. can go inside. oya níṣó jẹ́ ká lọ níṣó. oṣù ní ibo òfò ni kò tún disappear. ní iṣọ́ ọlọ́gbẹ́ ni o lè o lè. kí ló dé bá a ṣe ń gé eyín lọ́wọ́dẹ tó ń bọ̀ ọ̀ka amúdàfún yẹn lè fi bẹ́rí èèyàn ẹ gbowó lọ́wọ́ olè ẹ tún lọ rèé dá padà fúlè èé ṣe. rárá bàbá kò rí bẹ́ẹ̀ àwọn tá a gbowó fún kì í ṣòlè àwọn tá a gbowó lọ́wọ́ gangan lólè la ṣe rán ẹ̀yẹ jìgbèrè pé kó lọ gbowó lọ́wọ́ kó lọ dá padà fẹ́ tó lówó. olè làwọn méjèèjì àṣírí wọn rèé. mo bẹ̀lẹ̀ dá mi sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ìròyìn ti ń bọ̀ wá màmá jẹ́ kó dọ́dọ̀ mi. Mr. John ṣé ti wà òkè pẹ̀lú ti náà ẹ ṣe bọ̀ owó dọ́kímẹ́ǹtì ló pè síbẹ̀ in fact owó fúlọ̀ pé ìyẹn kan pè síbẹ̀ ah, I'm really impressed thank you so much. ṣe rí ẹni tó introduce mi sí nǹkan ó ti jẹ́ kó yé mi wípé èèyàn gidi ni. pé mi dẹ̀ ní láti dá ọ̀sìn yìí. Ah, mo dẹ̀ bẹ́ẹ̀ <laughs> thank you so much and um, bẹ́ẹ̀ ṣe explain ẹ jẹ́ kó yé mi pé sunday náà yẹ continuous wà lẹ́yìn ẹ jọ nítorí tó náà mo fẹ́ make sure pé clear ọjà yẹn lọ́jọ́ monday ẹ jọ ẹ jẹ́ kó wà possible for me. àwọ̀ ẹ ní every reason láti doubt me cause kò sí ẹni tó máa kó àdúró owó yẹn sílẹ̀ tí ẹ̀rù ò ní máa bà but um, thank God pé ẹni tó introduce me. sí wọ́n ti san létò nípa mi fún yín and normally mo kàn fún yín náà document yẹn láti go through kẹ́ lè mọ̀ pé iṣẹ́ yín gan ti done already um, nǹkan tẹ̀kọ́ ní láti ṣe ni pé tẹ́ bá ti fún èmi ní owó ọjà yín it's cleared already. Mr. John kí lẹ sọ yìí we're talking about money. èmi ti ṣètò gbogbo ẹ̀ wá náà. oh this is five hundred thousand dollars. oh. Uh, uh, you can smile. Ali, <laughs> Ali smiles. Yeah, Ali smiles. Um, Mr. Martins. Ṣé ẹ ṣọ́ pé be five hundred thousand dollars? Ṣé bá ṣe jọ wọn níbàá? Ká lè ṣe ṣe fàájì lọ. Tí ẹ bá mọ̀ pé ní àsìkò tó pọ̀, ẹ bẹ̀rẹ̀ sí eh, eh, yeah. wọ́n. Kò ní ìdí. Máa fún yín ní benefit um, of doubt. Um, now mo wá fi dá yín first aid on Monday I trust me ọjà yìí máa wà cleared ọjà yìí dẹ́ máa dọ́dọ̀ yín um, nǹkan tẹ̀ kàn ní láti ṣe fún mi ni pé ẹ jẹ́ kí àwọn trailers yìí i mean àwọn trucks yìí kọ́ tó wà ní port níjọ Monday ọjà yìí máa wà cleared trust me ah, it's nice doing business with them. wà kí ló wá pùn ṣé bá ṣe máa dúró sí ibà èrè ni time tí wọ́n bọ́ ìfún wa ti against. brother i don tire me. ti èmi gan ti sú mi ti rẹ mi kó máa yẹ pé ṣẹ́yìn ti fẹ́ jámọ́ alọ́ lélẹ́yìí o. ọmọ kò ní dákó lọ o. mi sir i don tire lie but nothing we go do be say kàyé fún mi thirty minutes mo sì kò dé mi bá ẹ mo just chief ọ̀ra oh, ok dúró abẹ́ kan tí mo ti ọmọ ọmọ yìí máa ṣètò yẹn lọ. ẹsẹ̀ kí abeg ẹ eh, mi call that guy abeg call am call am. And between say where you from the the bus stop. Ah, sire. Ọmọ, phone boy ti kú now. Phone ẹ kú ke. Ó ti ẹ kú. Fuck. Ah! Oh! Ah! Budi. Ọ̀bọ oh. má do bẹ́ẹ̀ náà. You have to do something now. gbogbo àlejò báyìí ká máa wò báyìí náà we have to wait wait ageko ageko abeg ageko. hello budi yaba oni ibo lẹ wa n sin. àwọn bẹ́ẹ̀ yẹn náà torí káwọn làwọn náà àwọn bẹ́ẹ̀ náà. okay good ẹ ti wà around office yẹn àbí. ẹ àwọn bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀. okay fine mo ti ṣetán bẹ́ẹ̀ sìn. ìyá mo lè ti kúrò bẹ́ẹ̀ sìn ìyá mo ti gbowó yẹn and the necessary document náà ni mo ti gbà lọ́wọ́ ẹ̀. okay okay okay. so ó ti yẹ kó yé mi wípé in next five minutes. wọ́n kúrò lọ́fíìsì bó dẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé ó lè fẹ́ pro smart movement ẹ lè change so bí mo ṣe ń kúrò bẹ́ẹ̀ sìn ẹ má yẹ kó pẹ́ rárá tó bá ṣe ń jáde láti ní ọ́fíìsì báyìí ẹ jẹ́ kókò sún síwájú díẹ̀ kẹ̀dẹ̀ ṣiṣẹ́ tẹ fẹ́ ṣe once. all right nice one nice one nice one. ẹ jọ nítorí tọ́lọ́run mo nídìí owó yẹn ó wà very important ẹ make sure pé gbowó yẹn lọ́wọ́ ẹ. all right good good good good. ya ẹ wo inú mọ́tò ẹ search gbogbo inú mọ́tò rẹ tẹ bá rí extra money lẹ ẹ gba gbogbo ẹ. Oh, ok tó bá dẹ̀ try láti máa bá yín ṣagídí tó bá kú náà kò léwọ̀. ok ok ok. yeah that's good fine ẹ má waste time ẹjọ. oní oní ká múlò síbẹ̀ pé ẹ̀gbọ́n ti bọ̀. èjì èjì ọwọ́ rú. My park báyìí now. báwo lẹ́kọ̀ọ́ ṣe máa park sójú ọ̀nà báyìí torí ọlọ́run ẹ́ dàbí lẹ́nu. Ah! máa máa pẹ́ jẹ lẹ́nu màá ní. ẹ jẹ. ẹ wo. jẹ ká ẹ pẹ náà jẹ ká ẹ pẹ. ká ẹ pẹ. ẹ náà. àwọn lásìkò táwa yìí kí ló ṣàṣìkò táwọn orí téèyàn ti ń pẹ̀jẹ̀ lẹ́nu báyìí jẹ́ ká wá bẹ̀ ká rẹ́sìkò ẹ̀kọ́ ẹ̀ bíbá ẹ̀. ó aláàánú samaria lè wọ fún èmi ò kójú má rí ibi gbogbo ara lóògùn ẹ kí n yẹ pẹ mú mọ bí tó ti ń bọ àná ọ̀nà bí wọ́n ti máa gbà má lọ tàn má lọ gbà. mo bẹ̀rẹ̀ dá mi sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ lọ́wọ́ orí. ojú má kí ẹ̀ pẹ̀. mo borí mi. wo jẹ́ kí mi ìlú tá a wà ń sin ìkó lágbára. ṣe rí nǹkan. bàbá ẹ jọ̀ọ́ ẹ bá bínú káàmọ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi àwò sí wa lójú bí àwòye róye tó jẹ́ pé gbogbo tó bá ń lọ lórí àlàyé ni ká máa rí lẹ́sẹ̀kẹsẹ̀ la rí àwọn adigunjalè yìí tí wọ́n lọ cross ẹni tó lówó yìí tí wọ́n dẹ̀ gbowó yẹn padà láwá wò pé ká fi olè tiwa máa ṣe àánú ká lọ gbowó yẹn padà lọ́wọ́ àwọn adigunjalè ká lè dá padà fẹ́ tó lówó ìdí tó jẹ́ ká ṣe ń ta ṣe nìyẹn. tẹ̀tí wá rí pólí làwọn méjèèjì báyìí ẹ má ṣe wú ẹ mọ́ kìlọ̀ tó wà ń bẹ́nu ẹ má ṣe wú ẹ mọ́ àjẹmọ́nu yín lẹ́gbẹ́ tọrọ hùn tẹ́ ẹ bá gbà kò sẹ́ni kankan tí yóò mú yín ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ owó tẹ́ ẹ bá ti gbà àjẹmọ́nu yín ni nǹkan kan ò ní í ṣe yín ẹ gbọ́ àjẹmọ́nu yín ni ìkìlọ̀ tí ń bẹ́ ń bẹ́nu ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kí lè wàá fi banu báyìí. Ah, gbogbo nǹkan tẹ ẹ ti mọ̀ pé oògùn lẹ́ẹ̀rí jẹ lọ́dọ̀ mi bí. ẹ sọ fún kò máa dábìrà adarí wáyé wa lẹ́yìn tó ń gbá tirẹ̀ o. ọ̀fọ̀ báwo ni ṣé wa ókè. ẹ ra sa. kí rúùmù dà. wà mú àǹtí lọ sí rúùmù wọn lókè. abẹ́ ti clean ẹ̀. wọ́n ti bá yín clean ẹ̀. oh good. àǹtí wọn máa mú yín lọ. Ah, how are you there. fine thank you. pẹ̀lẹ́ ayẹ. àníkì. mo rò bóyá ẹni ó dalẹ́ kẹ́ tó dé ni. mo sáré wá ṣe nǹkan ni àníkì rúùmù mi. òun nìyí. Hmm? kọ́kọ́rọ́ rúùmù mi. Oh, ẹ ẹ two ten. bẹ́ẹ̀ni. ní <laughs> mọrìsì ẹ rí i pé mo kí lady mbc ẹ ẹ dẹ rojú tó fi wò mí ẹ lè rí iná ó kàn pàkọ sí yín ẹ ojú yẹn ò dáa ẹ dẹ̀ mọ̀ pé mi ò máa ń láìkí ọmọ wa disturb mi nínú room. bẹ́ẹ̀ni. room wo lẹ fóun kó wọn lọ jẹgbẹ room mi o. rárá. room wo. ah <laughs> wọn ti mú wọn lọ sí room wọn. wọn ti mú wọn lọ. bẹ́ẹ̀ni. ìdáyẹn ṣe bíi two twelve. rárá sá. Eh. ẹ káàbọ̀ ẹ rárá sá mo ti dé ok. wà kí ló máa ń ṣe ẹ̀yin pípù yìí náà ẹ rí mi bíbá látàárọ̀ ni mo almost thirty minutes ẹ attend sí mi èèyàn kan dé ń sìn ẹ gbé kọ́kọ́rọ́ lé lọ́wọ́ kí ló ń ṣe yín. ẹ má bínú ọkùn ẹ jọ̀ọ́ má bínú. ni kí ni ẹ mọ iye mọ́ọ̀tì tí mo ti lò ń bíbá two two or three days ló máa lò ẹ̀ ń dá lóhùn tó má lè ti fún yín ní àwọn chẹ́ńjì wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn ló máa ń jọ yín lójú ẹ bá mú kọ́kọ́rọ́. ẹ má bínú náà ni mo máa sọ. ẹ mú kọ́kọ́rọ́ fún mi jàre alátẹnujẹ ní ìjọ. ọ̀rọ̀ yìí àbọ̀rọ̀ mi. ọ̀pípù yìí gbọ̀ngàn. Yes, come in. How are you there? Hi, I'm fine, thank you. Oh, Premier, stress it. Yes, sir. Sorry, sit down. Oh, thank you. Kí ló ṣẹlẹ̀? Ẹwà ẹ ti pọ̀ jù. You make me blush. Ah. Mo dẹ̀ wá very sure wípé inú fámílì yín bó ṣe máa rí nìyẹn. Inú ẹ̀jẹ̀ ló <laughs> <laughs> Oh, that's good. Ah, like I was saying on phone, contractor ni mi. Ah, mo máa ń ṣiṣẹ́ lóríṣiríṣi, mo máa ń bá àwọn èèyàn kọ́lé. Àwọn tọ́lọ́run bá bò láṣìírí, àṣà máa ń bá wọn gbélé dúró. Orúkọ tèmi ni Akínwálé ọmọ náyàjọ. Iṣẹ́ kan ni mo wá ṣe ní àdúgbò yìí, àdẹ̀tí wà bí láti bí ọ̀sẹ̀ bíi méjì. Èmi ni o, bọ̀ wọ́n ti ń ṣiṣẹ́ lọ ní sáìtì yẹn láti bí oṣù bíi márùn-ún sẹ́yìn báyẹn sẹ́yìn mo lè máa wà níbi di ending of next month ìyẹn tí n bá wò pé wọ́n ti bá débì kan company kan ni wọ́n ń you know big project ni <laughs> exactly so ìyẹn la wà ń bí ah life ti wà nìyẹn can I meet you properly. Uh, my name is Ibukun. Ibukun, Ibukun. ẹ eh, next time wa sọ pé Ibukun sexy Ibukun <laughs> pretty. <laughs> <laughs> sorry hold on please hello Mr. Kola èmi ò ṣànífẹ̀ẹ́ sí gbogbo ilé ìtẹ̀ǹṣe yìí àjọ agree sí two hundred and fifty million naira ẹ dẹ̀ sọ pé hundred million lẹ́ẹ̀ máa send at hundred million at two fifty mi now, rí náà análẹ́lẹ́ máa send owó yẹn ẹ fẹ́ delay, ilé iṣẹ́ ìfúnra yín o mi ò gbọ́ ẹ ẹ pé èmi ni mi ò farabalẹ̀ ẹ ti send this account mi sorry sorry ẹ jẹ́ kí sáré wò màá pè yín padà ṣọ̀ṣẹ̀ tí n bá ti rí ẹ jọ̀ọ́ ẹ má bínú sorry dear mo mọ bí ta bọ́rọ̀ dé o ìbùkún pretty ibẹ̀ la bọ́rọ̀ dé mo ń bọ̀ jọ ah! owó ti wọlé o ọlọ́run o mo ń bọ̀ o mo ń bọ̀ o sorry o. Mr. Kọ́lá Kọ́lá Mr. Kọ́lá Kọ́lá ẹ̀yin náà rí pẹ́ẹ́rì yẹn wà bẹ́ẹ̀ a lè jà láéláé owó yẹn ti wọlé ó ti wọlé <laughs> láéláé <laughs> kò sí problem tó bá fẹ́ wá síbẹ̀ but èmi ò bá advice kẹ́ jẹ́ kó jẹ́ bí Sunday kò ní sáwọn ọmọ yẹn bẹ́ẹ̀ gbà yẹn gan-an ní sí kò ní sẹ́ni bọ̀dé site gbà yẹn ẹ àwa lè jọ yes work round a lè ẹ ẹ lè béèrè àwọn béèrè tẹ bá fẹ́ béèrè àdẹ́rẹ́ àwọn nǹkan tá a bá fẹ́ rí kò sí wàhálà èmi náà lọ sí bank lọ́la àtún mo bá ṣe máa ṣe gbogbo ẹ̀ ok sir ok sir later sir yeah i'm so sorry wàhálà ni lọ́tún ló sì àwọn máa receive call àwọn máa call èèyàn contractor kọ́ lọ ṣàánú ẹ bá wa wáṣẹ́. <laughs> um, Ìbùkún Pretty ibẹ̀ làbọ̀rọ̀dé oh sorry my bad mi ò béèrè nǹkan tẹ́ fẹ́ jẹ mi ò béèrè nǹkan tó fẹ́ mu kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. I'll take water. water. wọ́n sọ bẹ́ẹ̀ náà kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin tẹ́ bá ti fáìn báyìí ẹ̀ kì í nìkan míì tẹ́ kọ́kọ́ máa ń fẹ́ ju omi lọ kí ló fà á. it's because um, water is life. water is life. yes. oh, oh. oh. water is life. ah mo lẹ́yìn lẹ́ni o abájọ ah omi ò lọ ọ̀tá o water inú gẹ̀tẹ́ ní mi omi ò lọ ọ̀tá <laughs> o. your ṣe problem. <laughs> yeah, hello. Please. Oh. So like I was saying. Where do you stay? Um, eh, I stay in Lagos. I'm a business woman. Ẹni tó bẹ̀rẹ̀ Mo ti transfer owó yẹn sí. Èmi ò understand nǹkan tẹ́ ẹ sọ. Nítorí pé mo ẹ̀yìn mo mo ń retí ìtàn láwọn fẹ́ send sí mi. Tó bá wá send yẹn tọ́ ẹ̀. Eh, àwa lè mọ̀ ọ́n tá a bá ṣe ọkọ̀ spoiler site ni mo wà báyìí mo ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí báyìí báyìí àwọn ọmọ mi ń ṣiṣẹ́ lọ́wọ́ tó bá tiẹ̀ rí ìtàn mọ́ lọ́wọ́ ló ga gan iṣẹ́ tó ń ṣe beautiful sí ẹ sí oye no no no no music ló yẹ kékeré wáyé tani o tilẹ̀kùn ní tani lè kí ló ṣẹlẹ̀ nọ́nà kí ló ṣẹlẹ̀. Ibùkún, so set me up here. Àjọ wà láti last weekend ṣẹlẹ̀ kọ́ńtàrà àtijọ́ padà àtijọ́ sọ oríṣiríṣi. tani bukun wá má lọ ṣe mistake o èmi tí ò wo èmi ò kí n ṣe ìbùkún <laughs> mi ò dẹ̀ kí n ṣe ọmọ aláṣẹ wo mo ń ṣe ní tó kàn lè gbé tó kàn just like that bí mo ṣe wà yìí wọn kò mọ sọ fẹ́rẹ́ pé business woman ni mí bí wọ́n ṣe ń gba contract bẹ́ẹ̀ lèmi náà ń gba contract ọjọ́ tí mo pade, ẹ̀ contract ni mo ń wá kiri ọlọ́run dẹ̀ ló mú ẹ wá mi ṣé wàá ráwọ̀ eléyìí tó dúró yìí. ẹ̀jẹ̀ ló wà lójú wọn nǹkan tó bá ní kó ṣe ni kó ṣe o bó bá ṣe ń bí ẹ báyìí ni kó máa dá lóhùn bí mo ṣe wà ló fi shout o ló fi shout. Mr. Man nǹkan méjì ni mo wá ṣe nígbà yẹn it's now left to you we had gradual process ló bẹ́ẹ̀ kó jẹ́ àbí kó jẹ́ fast. alákọ̀ọ́kọ́ mo wá láti wá gbà ẹlẹ́ẹ̀kejì ó wá láti wá parun. ó wá láti gbà àti láti parun ẹjọ́ kí lẹ fẹ́ gbà kí lẹ fẹ́ parun ẹjọ́ tó Ọlọ́run mi kò yé mi. I will ask you a question now. I want the answer yes or no. o gba hundred million kan lánàá. yes or no yes yes yes no eh? yes, yes no mo gbà mo gbà. good. ètò owó gọ́ọ̀mẹ̀ntì ló tó. àwọn gadget ẹ̀. Four minutes. Four good. Thank you for your ẹ láti rántó máa transfer owó yẹn sọ. Mi transfer. Mi ò ah. lo transfer. Kí ló sọ pé? Mi ò lo transfer. Owó sọ fún mi lánàá wo ló fi ṣe? Mi ò transfer. Mo yọ lápò ni. Mo yọ owó jáde lápò fún ẹ ní. Èmi mi ò transfer. Mi ò lo rárá ìjọ. Mr. Man! At the count of five, tó o for me, mi ní owó yẹn, I mean, tó o bá transfer owó yẹn sí àkáǹtì, máa for you one. one one one eight, two. two, one two eight, two, lọ lọ. three. ah three four mi ò oh, mi ò. ṣé o rí pé serious. four. three two one three two one two. pẹ̀lẹ́jọ́ ọlọ́run jẹ́ ká rúgbọ́ ẹ̀ mọ́ báwo ni bébí nǹkan. how are thank god. yeah a um, ń gbìyànjú lórí kéèsì yẹn láti pé kí a wá àwọn ọ̀daràn yẹn but ẹ mọ̀ pé ọlọ́pàá ní láti wà very very careful kí a má lọ mú innocent person. Mm -hmm àtẹ bá lọ mú innocent person they can turn to another team mọ́ wa eh, lọ́wọ́ ẹ eh, má tẹ ẹ ago jìnnà sá ó ní information kan tí mo mú wá fún yín sá. Oh, really ah bẹ́ẹ̀ ni sá. ok. ṣe rí láti ìgbà tí ìyàwó mi ti kú eh, inú mi ò dùn láti àárọ̀ dalẹ́ sá ìdí nìyẹn tí èmi náà fi ń wò pé kí ni nǹkan tí mo tiẹ̀ lè ṣe pàtó láti fi help um, investigation ni láti put àwọn tó pa ìyàwó mi sí justice sir nǹkan tó lè jẹ́ kí inú mi dùn ni. recently like um, a few weeks ago àwọn adigunjalè kan wá sí few streets for my own. ìyàwó dà pé mo gbọ́ ń pa ẹ̀ ọ́ dà pé mo gbọ́ ń pa ẹ̀. so ìgbà tí wọ́n lọ mo lọ síbi tí mo ti ṣe iṣẹ́ yẹn sáà àti mo débẹ̀ mo rí woman tí wọ́n rob ilé ẹ̀ gbọ̀ngàn wá fi yé mi pé bọ́rọ̀ yẹn ṣe wíwẹ̀ bí ṣàdédé làwọn kàn rí ẹyẹlé méjì dìjà nínú ilé àwọn bá wò pé ah, ẹyẹlé láì ṣílẹ̀kùn ah, ok àwọn bá mú mop ìgbálẹ̀ o káwọn tiẹ̀ fi lé ẹyẹlé yẹn dànù ṣàdédé kíjà lọ́ba di èèyàn. àwọn ẹyẹlé yẹn di èèyàn wọ́n di èèyàn ọkùnrin kan obìnrin kan wọ́n bá ṣe àwọn bọ́ṣẹ́ ṣe ń ṣojú wọ́n gba owó treasuries everything táwọn nínú ilé yẹn lọ́gbà wọ́n bá kó everything sílẹ̀ wọ́n bá tún di èèyàn padà wọ́n ṣe disappear ni wọ́n wá disappear lásán sá wọ́n disappear pẹ̀lú gbogbo nǹkan tó kó ni o wọ́n fi sílẹ̀ o sáà ìjọ tí wọ́n pa ìyàwó mi this same kọlù ẹyẹlé méjì tí èmi náà rí ni àwọn máa sọ pé àwọn rí dájúdájú sá ẹ má bínú èmi kàn ń sọ tèmi ni àwọn tí wọ́n pa ìyàwó mi náà ni wọ́n lọ rọ́ọ̀bù àwọn ọmọ àlẹ́ tá a bá dẹ̀ wò ó ní ó jọ gàdé kò jọ gàdé ó fi ẹsẹ̀ méjèèjì tí rosa ó dà pé ẹyẹlé yìí ni source agbára àwọn pípín ẹ má bínú. no no no yeah, yeah. i think um, anyway uh, it is um, it is hard to believe but at the same time I need kó ọ̀rọ̀ yẹn dànù a ní kó dànù rárá kí ni nǹkan tí ẹ fẹ́ gan exactly. Um, thank you very much Shall we ìgbà tí mo dé ọ̀dọ̀ woman yẹn wá woman kan tó wà ní eré abẹ́yẹn tó ní ó dà pé òun recognize ìkan nínú àwọn adigunjalè yẹn sá in fact ó ní ó dà ìpòhùn ti meet ènìyàn yẹn ní ojú ayé ṣé ẹ dàmọ̀ pé èmi ò kì í ṣe agbófinró sá ó máa láwọn ìbéèrè kan tí èmi ò lè béèrè lọ ni mo fi wá pé bóyá ènìyàn da ọlọ́pàá kan fún mi láti lọ síbẹ̀ àwọn nǹkan kan tí wọ́n máa yẹn bá tún lè ṣe láti fi help um, investigation yìí sá lèmi rò sá. okay yeah, um, the only person Tole Banshe is your IPO that's in charge of the case. Oh, I mean, yeah, Miss Ronke? Ronke. Oh, okay. She all around but if I'm kẹ̀ṣá? No, really, me, you notice oh. that. Tí o bá around, Ma get across sí. Okay. A mọ bí ẹ ṣe máa hókù ara yín. Okay, sir. Ẹ máa débẹ̀. Ah, okay. O ti Okay. sí. So ẹ má worry. Thank you very much, sir. You ṣé gan. Ìṣọ́lẹ̀ ṣílẹ̀ justice. Thank you very much, sir. Ẹ ṣé gan, sir. Ẹ ṣé. Ah, ah, ah, Ronke, Ronke, Ẹ má bínú, ètò yín náà ni à ń yanjú nulé ló fi jẹ́ kẹ́ pẹ́ díẹ̀. Tí bá ṣe ń porúkọ yín, kẹ́ máa dá mi náà. Hmm, Joy Nwokoro. Ẹ ṣé sà. Thank you, sir. Rachel Ọmọbọ́láńlé. Yes, sir. Kudirat Owólẹwà. Yes, sir. Bomi, Bùnmi tuga. Sir. Thank you. So ní báyìí ẹ ní sùúrù fún ọ̀gá ó fẹ́ bá yín sọ̀rọ̀. Àwọn ọ̀gá náà ló ń bọ̀ yìí. o, ẹ má bínú pé a dá yín à ń sọ́tà àtàwọn kankan lókè ni ah, ah. Musa a rò pé ẹ máa pọ̀ jù báyìí lọ ni. ìwọ̀nba àwọn tá a rí báyìí ń sin rè àwọn owó tó kù náà ṣe. ẹ wo bí kò sí problem tẹ bá ti rí àwọn èèyàn tó nídìí ìrànlọ́wọ́ ẹ ń ṣàmú wa ọ tẹ bá rí àwọn èèyàn tó iná tẹ fẹ́ ràn lọ́wọ́ tẹ fẹ́ assist wọn you just bring them in kò sí problem. ẹ ṣe gan ni in fact inú wa dùn gan ni ah, láì ṣe pé nǹkan kan ṣe wá ẹ pè wá síbi gbogbo ìgbà tá a bá ti débí báyìí lẹ múnú wa dùn in fact ọlọ́run a máa dùn nínú ní agbára ọlọ́run gbogbo nǹkan tó ti dá nínú nǹkan yín báyìí ọlọ́run yìí jẹ́ kó bàjẹ́ lágbára ọlọ́run lókè lókè báyìí lẹ máa máa lọ ẹ ṣe gan nínú wa dùn gan ni. thank you very much sir we really appreciate ọwọ́ yín a máa lọ sókè ní ẹ ṣe gan thank you very much. ẹ ṣe sá o bẹ ṣe ràn wá lọ́wọ́ yìí ọlọ́run bá máa pèsè fún yín o ẹ máa rí ṣe o ẹ ṣe gan sá. bí mo ṣe wọ bíbá ilé mi pẹ̀lú ẹkún tẹ̀dẹ̀ dùn mí nínú lágbára ọlọ́run ọlọ́run á dùn yín nínú ọlọ́run ní fọwọ́ bàjẹ́ pọn gbogbo nǹkan yín. ẹ ṣe kan sàn. ọlọ́run ló pẹ́. ẹ máa ọ̀rẹ́ sẹ́wọ́ ẹ dẹ̀ má gbàgbé pé friday by ten ní cut time ẹ má rẹ̀ kó bẹ́ẹ̀ lọ everybody ẹ máa bọ̀ ṣẹ́gbọ́n. ayé ayé dàgbà tí kú wá àgbà ó pẹ́ bóyá ojú yìí máa torí àtorí ẹni tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń gbẹ́ ìwò kété. ẹ sọ fún kó máa jáfira àdáni wáyé wáyé. É also from. Wow. Bolo ti dé báyìí. Um, tó bá ti wọnú òtẹ́ọ̀ yẹn, mo wà níbi poolside yẹn. Yeah, yeah. Ah, okay, okay. I'm waiting, má All right, there. Mm-hmm, babe. Imale's birthday, how you going? I will go now. Tí mò ń ṣe, ah. <laughs> mo máa débẹ̀ o. Olé ló ń bẹ́ ṣe. Davao Spring Hotel máa ní. Mo ti ń gbọ́ nípa hòtẹ́ẹ̀lì yẹn ah. ti pẹ́. Wọ́n bẹ̀rẹ̀ bí hotel láì. Tó bá ti rí pò wọn, <laughs> wọ́n ló ta gan. Wo tí mo bá débẹ̀, mo máa dẹja sínú odò yẹn. Má wọrí. Ṣé tó ń tí wá lòun lọ? Ah, wo tèmi àti Rasha ti débẹ̀. Àwọn yòókù fọlúfọlú ni wọ́n máa bá wọn. Mr. John ọ̀rọ̀ bó smart lójú ara ẹni ẹ̀ o nǹkan tó fi ń yé wa ni pé o gbọ́n jù wá lọ ìwọ tí wọ́n gba owó lọ́wọ́ ẹ̀ tí àwa wá dá owó tó gbà lọ́wọ́ ẹ̀ tá a dá padà aṣíwọ̀ gangan ni olè ìwọ ló lójú kòkòrò ìwọ gangan ló fẹ́ máa já olè lólè. ọ̀tẹ ọ̀tẹ tẹ́tẹ́tẹ́ bàbá ọ̀tẹ òmùgọ̀ tó ń pèrè ní ọlọ́gbọ́n nígbà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fojú kàn ìwọ náà ìbọn sí wa. kò dẹ̀ rí bẹ́ẹ̀ o. ó yin àwa ìjì ọwọ́rù níbọn ó dẹ̀ fọwọ́ ara ẹ̀ pa ìyàwó tó fẹ́ gẹ́gẹ́ bí aya. kò ń ṣe bẹ́ẹ̀ ṣe rò. a fi ẹ sílẹ̀ pé kò máa lọ lálàáfíà ara ìgbà náà ni wọ́n wá gbéra wá lọ sọ́dọ̀ àwọn agbófinró pé kí wọ́n wá mú àwa ìjì ọwọ́rù kí wọ́n wá mú wa gẹ́gẹ́ bí olè. ẹ bínú. Papa! òjijì tó jàlá sọ pé kí n tiẹ̀ padà sínú ilé ẹni tí mo rí leléyìí. ẹ sú ọ pé bọ́ta lè rí àbáwọn èèyàn wá dúrọ́pù ẹ̀ síbi. Ah, ah, wọn á dúrọ́pù èèyàn aládùúgbò ah, mi. ó ń ku ẹ̀jẹ̀ seriously ni o. ó yìí ku ẹ̀jẹ̀ lẹ́nu ni o. Oh ku ẹ̀jẹ̀ lẹ́nu ni accident accident báwo. ẹ má dúró pẹ́ tẹ́ bá dúró pẹ́ mi ì lè ṣàlàyé o wọn ní lọ ṣàlàyé lọ́hùn ni orí iná o. come on there come on come on everybody come back here come on come back here come back come back. I say come back here. Come back here. Come back here. Come here. Hold on. Hey, stay there. Stay here. Stay like this. Mr. Johnny, Stay here my friend stay here. Ah, hey ah, hold on kí ló ah, ṣe farabalẹ̀ mo bá ẹja kí nìkan tó ṣe farabalẹ̀ mo bá ẹja kí ló ṣẹlẹ̀ gbọ́gbọ́n. àwa bá yín jà àdè rẹ́ẹ̀dì láti aráàzẹ́ anybody sọ̀rọ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àtàbúrò mi ni àjọ ń bọ̀ ṣàdédé la rí ọkùnrin yìí tó wà pẹ̀lú bọ̀dá tó sùn yìí làwa fi bí pé kí nìkan tó ṣẹlẹ̀. just like that and you kí ló ṣe. ẹ mo jáde lọ ni mo kàn rí wọn lẹ ni mi ò mọ ọkàn o. o kàn rí ìwà ẹ. officer ẹ hold on mo fẹ́ pe ọ̀gá. alo sir alo sir. kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀. sir. what kí ló lè pa àwọn ẹ ẹ ló ṣe ó accident ni àbí àbí àbí wọ́n ẹ wo in fact it was all confusing a rí any traces of ìbọn àbí accident or whatever àwọn èèyàn tó wà mẹ́gbà tí kìíní yẹn ṣẹlẹ̀ sọ wípé bọ̀bọ́ yẹn kọ́ dédé nà lè ní then the next thing ó dẹ̀ bẹ̀rẹ̀ sí pọ̀ ìjẹ́ lẹ́nu sá. ó kàn dé ṣé ó rìn lọlẹ̀ ìgbà òní ẹ̀yẹ jáde gba ìlú pẹ̀jẹ̀. that's right sir kọ́ tó sọ nìyẹn sir. ẹ wò sá wọ́n ṣe sọ fún wa nìyẹn. you know what? iyán ti di àtúngbọ́n ọ̀bẹ di àtúnṣe báyìí sí. yes sir. kò dẹ́ ṣe pé àwọn kan wọ́n tẹ̀lé pé bóyá àbẹ̀bẹ̀ wọn tẹ̀sẹ̀ débi wọn pọ̀gbọ́ ọlọ́pàá ló jáde bóyá wọ́n fi mọ́tò gbà àbí wọ́n yìnbọn. Ah, sir no traces of anything of such kò sí àtàbùn lára ẹ̀ kò dẹ̀ sí àpá kankan lára yàtọ̀ sí ẹnu ẹ̀ tó ti ń pọ̀ ẹ̀jẹ̀ kan sọ́yìn. Yeah, hello David. Yeah, I'm okay. I'm ah, fẹ́ kí o pass information from boy. Tó bá di thirty ní àárọ̀ la sọ fún gbogbo àwọn boys pàápàá pé mo ní kó parí mi Yeah, that's all right. Kò ní good day. Oh, ni òkú ọmọ ìwà. Ẹ sà, a ti kọ́ ọ̀fù ambulance, I didn't come with boys Come dúró síbẹ̀ tí ambulance máa fún. lọ ṣe tomorrow morning. All right, sir. Yes, sir. Get a lovely day. All right, sir. Thank you, sir. Yes, sir. àárí pé rate crime fi ń lọ nínú ìlú yìí ó pọ̀ jù especially community tàwa náà yìí ṣe kò tó tó ń dojú tiyan ni. ó tó bẹ́ẹ̀ sọ. gbogbo pátápátá la mọ nǹkan tá a sọ nígbà tá a fẹ́ gbaṣẹ́ ọlọ́pàá abẹ́kọ̀ọ́ ala red láti serve nation wa. àbí. yes sir. na tó bá mọ̀ pé ẹ̀mí ò gbé it will be better for you to go and tell your resignation letter it will be better for you you understand. yes, yes sir. now wọ́n fún wa ní just three months now gbogbo ibikíbi tí ìwà àbájẹ́ lè wà á láti mú wọn order from the IG kì í wá ṣe pẹ́yìn gangan nìkan lè má tún wá lead. okay sir. he said I should lead the team do you understand. yes sir. that's all I have for you mo fi ọlọ́run bá bẹ̀yìn Ronke. sir. oh chief disappoint me real including you. sir. but don't disappoint yourself. Good day. Yes, Thank sir. you, sir. Yes, sir. Yes, sir. Now, you, you, you, you, you. Get the patrol vehicle ready. Let's go. Let's go. Let's go. Movement. Movement. Movement. arákùnrin ẹ dákun ẹ dákun ẹ ṣàánú mi ebi ní ń pa mí. ibi ń pa yín. ibi ní. Ah, ẹ mọ̀ sí. Ah, àgbàsà. ìyá mi ẹ wọ́n ṣeun ah, ojú ọmọ ní tìyìn. àmín. ẹ mọ̀ ní ṣubú dànù. ẹ ní ríjà ògún o. àmín. ẹ ṣàánú mi ọlọ́run ó ṣàánú yín ẹ wá èsì wo o bí mo ṣe ń rí yín àmì ara sì sọ mí sí yín o bí àmì ara sọ mí sí yín ẹ ṣe mọ̀ pé n tàgbàlagbà ń wò lórí ìjókòó ọmọdé bá goró òrùlé kò lè rí i tí mo rí sí yín ẹ láàánú púpọ̀. kò sẹ́ni tó dọ́dọ̀ yín tó sunkún dọ́dọ̀ yín tí ọ̀rẹ́ rìn jáde. torí ẹ̀ lọ́lọ́run ti fẹ́ràn yín ẹ rí ohun kọ̀ọ̀kan bẹ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ọlọ́run nífẹ̀ẹ́ yín o ó ní kẹ kẹ jáwọ́ ń bẹ̀ ẹ jáwọ́ ń bẹ̀ ẹ tọrọ àforíjì ó ní ẹ fẹ́ ti tọrọ àforíjì ọ̀hún ọ̀dáríjì yìí. kẹ lọ lé àwọn ilé ìjọsìn tó dáa àtàwọn èèyàn ọlọ́run kí wọ́n bá yín bẹ ọlọ́run kẹ túbà kẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín ọlọ́run ti tọ́wọ́ lòun ọ̀dáríjì yìí ọlọ́run ó ṣàánú yín o. ẹ má pè lọ́rọ̀ ọmọdé o ẹ má lẹ́nu mìíràn o ọ̀rọ̀ àgbà ni o ẹ dákun ẹ mú un ṣàbí ògo. ó dà. àánú ọlọ́run ọmọ ọba yìí o. ẹ ṣe. ẹ ṣe. lágbára gan-an aláyé já mi láyà. àlá. olùsílà. lójú àlá yẹn mo lálà pé èmi àti ẹ amúra dáadáa adùn arẹwà àwa ń jáde bá ṣe ń jáde lọ bàbá àgbàlagbà kan ń bọ̀ ó wá ń gbàdúrà fún wa ẹ máa dàgbà o ẹ máa dùgbò o a máa pẹ́ láyé àwa méjèèjì wájú dá a ní àmì o mo wá ṣe bọ́ọ̀sì mi mo wá fún un lówó bí mo ṣe fún lówó tán ó wá pè wá padà ó tún wá ṣàdúrà fún wa ó wá ní òun fẹ́ sọ nǹkan kan fún mi o wípé owó ta fóun ló mú òun fẹ́ sọ nǹkan tóun fẹ́ sọ pé kì í ṣowó lòun máa fún wa ó ní ọ̀rọ̀ ẹnu òun òun ní ká tẹ̀lé ó wá ní àwa ní òkùnkùn ìpè ká kúrò ní òkùnkùn ìpè torí òun mọ̀ pé a ti làwọn ewu ńlá kan kọjá ó wá ní ẹ bọ́ sínú ìmọ́lẹ̀ ẹ kúrò ní òkùnkùn ẹ bọ́ sínú ìmọ́lẹ̀ ẹ bọ́ sínú ìmọ́lẹ̀ ẹ bọ́ sínú ìmọ́lẹ̀ yẹn ariwo yẹn ni mo gbọ́ ni mo fi tají sáyé. ìyẹn ká bọ́ sínú mọ́lẹ̀. Hmm. bí ṣe sọnù nìyẹn. ṣé kò kì í sí nípasẹ̀ tá à ń ṣe. ó fẹ́ fara jọra wọn. àbí ti ọmọkùnrin tó wà nílé fàájì ta ló kó mọ́ lọ ká mọ́ tá a sọ di atẹ́gùn tẹ́yẹ ìjì ọwọ́ ru tó gbẹ̀mí lẹ́nu rẹ̀ ṣé kò sí ẹni bàbá yẹn ríran sí. àkànkẹ́ máa ro kankan gbogbo bó bá ṣe máa jẹ́ lóun àkọ́ àmọ́ sí yẹ ká sùn a máa ṣe ètò kó lọ́la. ṣùgbọ́n yẹ ká sùn. sí orí àwọn òkè mímọ́ tó ga ìpìlẹ̀ yín kò ní dàrú ọ̀rọ̀ yín kò ní dojúrú àmín ohun àdúrà sókè ní gbogbo ìgbà tí ó bá ti kú ẹ̀yin nìkan kí ẹ sọ fún olúwa wípé ògo mi tó wà ní ọ̀nà jíjìn olúwa kó mú wá bá mi bẹ́ẹ̀ ni yóò rí ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù ẹ̀kẹ́ hallelujah. hallelujah. ẹ̀kẹ́ hallelujah. hallelujah. ẹ̀kẹ́ hallelujah. hallelujah. ẹ ẹ anytime tí ẹ bá ti ṣetán ẹ yọjú sí mi padà. ọ̀rọ̀ tún máa kọ́ yín. <laughs> okay sir. ẹ bá pẹ́ ẹ ṣé ẹ pẹ̀lẹ́. ẹ kò jókòó olúwa kó gbàdúrà fún yín. abẹ́ẹ̀ rí ni lẹ́ni tí mo kàn ń search lórí fóònù mi mo kàn rí àwọn pípù olè tán náà ń dàgbòrò láàmú yẹn ìfáàgùn obìnrin àtọkùnrin gan tún ni wọ́n àwọn ìjọba ní ẹnikẹ́ni tó bá ti rí wọn àti tó lè ṣe findings lórí wọn báwọn ṣe máa rí wọn mú àwọn máa fún lówó gidi. ọkọ àti làwọn ilé tí mo wò yìí. ṣé láwọn pípù tẹ́ ń wò yìí wọ́n ròyìn wọn gan pé wọ́n burú ju àjẹ́ ọ̀tá lọ ìfá àbọ̀ ṣe wà yẹn gan àwọn pípù tẹ́ ń wò yìí àwọn ìjọba ti promise everybody pípẹ́ ẹni tó bá lè get mọ́ ṣe máa rí wọn mú wọ́n máa fún ní owó gidi. ẹni tó bá lè blow whistle. ọlọ́run. ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì náà ò kì í rí béèyàn ṣe ròǹgbà míì èèyàn lè lọ blow whistle kó tó jẹ́ pé tó máa dọ̀rọ̀ síyàn lọ́rùn o olè tó máa jà kó máa jà àmúrọ̀bà tó máa rọ̀ kó máa rọ̀ kọjá máa ti dẹ́kù létí mi ah, mi ò lẹ́rù òlé ńlé tó lè bá ti délé mi ìyẹn ò kí ń ṣe problem jọ má disturb mi pẹ̀lú orúkọ báyìí mọ́. uncle peter ṣé nǹkan tẹ́ máa sọ nìyẹn. má jí mi sílẹ̀ nítorí pé ẹnìkan ti. ok jọ lọ. kò sí problem. Ah, àwọn pípù yìí ni ah, àwọn ni àwọn ni o. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ. Eh, alàgbà. ẹjọ bá mi mú. ṣé kò sí ẹtún padà ni. no kò sí much sir. mo láwọn question kan tí mo ní láti béèrè lórí àwọn nǹkan tẹ́lẹ̀ kí n ṣe ń sá. ó yé mi ṣùgbọ́n mo ti ń dáwọn àlejò mi lóhùn ẹ eh, kò sí problem. ẹ mọ̀ pé àlejò làwọn ọmọ ọjọ́ lèmi èmi sì lèmi sùn. olúwa gbàdúrà yín ẹ jọ̀ọ́ ẹ dúró dè mí ẹ ṣe ẹ kú jòkó lẹ́yìn ètò àdúrà tí a ti sọ sílẹ̀ ó kù tó máa wù mí kí á tètè ṣe ká má jẹ́ kó pẹ́ ẹ̀ òun ni ìdúpẹ́ ṣe mọ̀ wípé bí àwa èèyàn bá a ṣe fẹ́ràn kí a ṣoore fún yàn kó kí ẹnìyẹn dúpẹ́ lọ́wọ́ wa bẹ́ẹ̀ ni olúwa náà fẹ́ kí a máa dúpẹ́ oore àwọn bàbá wa ní yorùbá wọ́n ní béèyàn bá dúpẹ́ oore àná àrí mi gbà bí dúpẹ́ yẹn ò ṣe wá ní pé òun ni mo fẹ́ kẹ́ jẹ́ ká tètè ṣe. ok sir bí sunday nǹkan. Ah, sunday tó ń bọ̀ yìí. bẹ́ẹ̀ ni sir. ó dà sunday tó ń bọ̀ yìí dà a jẹ́ pé èmi náà tètè pe àwọn ọmọ ọjọ́ kò ní í já wa nìkan wọ́n á darapọ̀ mọ́ wa níbi ìdúpẹ́ yẹn. kò sí wàhálà sá dáàmà tètè dé ní sọ́ọ̀rọ̀ ṣùgbọ́n. olúwa gbàdúrà fún yín ẹ jẹ́ ká wúlẹ̀ fún àdúrà. ǹjẹ́ olúwa ọlọ́run alààyè mo fi àwọn ìránṣẹ́ rẹ lé ọ lọ́wọ́ bí wọ́n ṣe ń lọ yìí olúwa máa sọ wọn lọ bàbá mímọ́ máa sọ wọn bọ̀ má jẹ́ kí wọ́n rí àrùn ìfẹsẹ̀ sí olúwa máa sọ wọn. afternoon sir. yà ìṣọ́. yà ló ṣẹlẹ̀. ó ní gáì kan tó wà ní ọ̀dọ̀ mi sàlẹ̀ so lóun ní information fún wa lórí àwọn olè tí wọ́n declare wọ́n tẹ̀ ní. information. yẹ. kí ló ti porúkọ rẹ. Um, Peter yà Peter. Peter lórí. ẹ lọ mú wá sókè. sáà. ni olúwa ṣe lóore o kó náwó sókè náwó ó ṣe mí o ó ṣe ah, ah, ṣé mi ò sọ fún ẹ uncle peter. kó o tẹ̀lé mi lọ sí church kájọ lọ ṣe prayer o kọ̀ o jókòó ṣìkà rẹ̀ ń bí báyìí church làdúrà tèmi tún ti gbà àwọn tó fi hàn mí lórí fóònù jọ yẹn. ṣé last week kọ́ ni àbíjọ́ o. lóòótọ́ ni last week mo yìí sọ̀rọ̀ wọn fún yín. àwọn amúrọ̀bà tó ń disturb everybody. yes yes yes àwọn ni mo bá pàdé church lẹ́nu. ah uncle peter Eh? akàn báwo lẹ ṣe máa bá àwọn amọ̀rọ̀bà tó yẹ pé wọ́n ní wọ́n ń de ṣinṣin wọ́n ń dayan ẹ kàn máa bá wọn pàdé just like ṣé bí ẹ̀yin bá yẹn pàdé nìyẹn. bí pásítọ̀ ṣe ṣe prayer fún mi tán tí mo ní kí n dé pé kí n máa bọ̀ òun làwọn méjèèjì dé ni eh? wọ́n bá pásítọ̀ ń ṣàlàyé gbogbo ọ̀rọ̀ gbogbo báwọn ṣe rìnrìn ìgbésí ayé wọn gbogbo ẹ̀ náà ti ṣàlàyé fún pásítọ̀ gbogbo ẹ̀ náà ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ even ibi tó dé wọ́n padà bọ̀ wá sí church níjọ́ Sunday fún Thanksgiving dòmítọ́ pé a ọlọ́run ọba ó máa o ọlọ́run ọba mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ o àṣé àdúrà tí pásítọ̀ ṣe fún mi ọ̀dọ̀ pásítọ̀ náà ló ti máa gbà ah, bí mo kúrò báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ mi jẹ́ kó pẹ́ mo gba police station lọ́nà mo lọ bá wọn sars lẹ́sẹ̀kẹsẹ̀ mo lè report gbogbo ọ̀rọ̀ yẹn fún wọn délẹ̀ látòkè tó ah, dé wọ́n ti sọ fún mi wọ́n ti ní gift tíjọba sọ pé àwọn máa fún ẹni tó bá rí àwọn people yìí àbẹ́ni tó bá ní any information nípa wọn ẹ̀yin lè máa gbà á. ṣé àdúrà mi ti gbà. ó ti gbà. àdúrà mi ti gbà o. bọ́n kú Peter ẹ̀mí sùúrù. ṣé ẹni nǹkan tẹ̀ ń ṣe ó léwu. bí ti bá wò ah, because àwọn ah, àwọn àmúrọ̀bà tó ipe gbogbo alamọ̀ ipe ni wọ́n láwọn pípì wọ́n lè dàyàn wọ́n lè kó sí nǹkan tó wọ́n lè ṣe wọ́n bá máa sọ̀rọ̀ kọjá kádàrà wọ́n wá lẹ́yìn wa lọ ń download ọ̀rọ̀ wọn fáwọn ọlọ́pàá ṣé àwọn kó dangerous ni ẹ̀yìn wa lọ ń ṣe fọ́mátì wọn ẹgbẹ́ kiri torí owó wọn kú Peter torí owó ìbádé akẹ́ sọ́ra yín o because tó bá dé lẹ́tọ̀ ẹ wo owó mi rè mi ò ní ever kò lè yẹ wọ́n ti sọ náà kò sí bí orí èèyàn ṣe máa máa bọ̀ àwọn kankan máa wà tó máa fẹ́ dàbí obstacle ara wọn ni wọ́n wà ara wọn ni wọ́n wà ní obstacle fún mi ó ti yé <coughs> uncle peter àdúrà tèmi ti gbà o ọlámídé àdúrà mi ti gbà. Hey. lè máa lọ òjì yẹn ti dábàá. Hmm, bọ́dà yẹn ti wá kẹ́sì. bàbá ló ń pè mí yìí o. ẹgbẹ́ kan. ẹ ló sà ẹ pẹ̀lẹ́ sà. ìpè kì í jagbá ibi tẹ́ ẹ wà. ká má lọ síbi tá à ń lọ ọ̀nà òdà. ibi tẹ́ ẹ déhùn náà ni kẹ́ ẹ ti yá padà. ewu ń bẹ lọ́nà ibi tẹ́ ẹ kọrí sí un ewu ń bẹ mẹ́. ká padà sẹ́yìn ká má lọ nílé ẹ má bẹ́sù gbẹgbà ẹ má bẹ́sù gbẹgbà nǹkan tẹ́ ẹ bá fẹ́ rí ń bẹ̀ padà ẹ̀yìn. ókè sà a máa padà ń sìn sà. bẹ́ẹ̀ ni ẹ ti padà o ọ̀dà àbáwọn ọ̀dà àbáwọn. ẹ kí la wá fẹ́ ṣe báyìí. bàbá ní ká má lọ pé ká padà sẹ́yìn pé bísà ń lọ yẹn pé ọ̀nà yẹn ò dáa. wà òkè jẹ́ àpadà. but kí la fẹ́ sọ fún pásítọ̀ yẹn. Mm, a máa pè wọ́n àwa náà máa sọ wọn pé ká fi sọ́jọ́ mi àbí káwọn náà pè wá. ok. Hey. church yẹn ni so tó ti wọlé at least ẹ dá wọn mọ̀ náà. i'm very well. so ti yẹ so ẹsẹ̀kẹsẹ̀ ẹ fún mi náà dating. no problem. okay yeah, yeah movement. okay yeah, sir. ìlú yìí hmm. a máa mú wọn léèrè kó síbi tán lọ apá báwo ni búlẹ̀tì ẹ. everything wà loaded. ó wà ní tààtà mi. yes. good. Ah, nílùú yìí náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin kan. látọjú àlá ni wọn lajú rí bàbá látọjú àlá ni wọn lajú rí bàbá mo rí jésù owó ẹwù àlá ó wà lórí ẹ̀sìn látọjú àlá ni wọn lajú rí bàbá kí Olúwa kó gbàdúrà fún yín. kí orin lálà kó wọlé tọ̀ yín. kí ẹ tẹ ọwọ́ yín kẹ́ fi gba orin. kí ẹ lajú kí ẹ rí ìkan dùnú. ìbànújẹ́ kò ní wọlé tọ̀ yín jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. ẹ jókòó. ẹ ṣe ẹ ṣe sọ. ẹ má bínú o kò dàbí ìgbà tí mo rí àwọn ojú wọ̀nyí rí. ẹ right sir ẹ rí wa rí bọ́ ó ní sísítà wa kan tí ọ̀hún àtọkọ wọn fẹ́ ṣe ìdúpẹ́ ń bìbá ilé ni so bá ṣe gbọ́ náà la ní ká máa bọ̀ pé ká wá yẹ wọn sí. ẹ ẹ ní ló yẹ kí a ṣèdúpẹ́ yẹn lóòótọ́ ṣùgbọ́n láìpẹ́ yìí ni wọ́n wá tún sọ pé àwọn ń travel bí orin ṣe yí tí ìlú yí padà nìyẹn mo ní láti ṣe kí aago mọ́lẹ̀ kí n máa pe gbogbo àwọn èèyàn tá a ti pè tẹ́lẹ̀ pé kájọ pèsè síbi ìdúpẹ́ yẹn ni pé kí wọ́n má wà mọ́ báwo lẹ́yìn ṣe jẹ́ sí wọn. nǹkan tó rí lè ṣe ìyàwó yẹn obìnrin yẹn ọmọ ni wọ́n jẹ́ ẹ̀gbọ́n sí àwa ẹ̀ẹ́dẹ̀ pè wọ́n kẹ́ tó máa bọ̀. surprise la fẹ́ fi ṣe fún wọn reason nìyẹn tá a fi pè wọ́n. Ah, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ surprise yẹn ò kàn wọ́ọ̀kùn ọjọ́ mi tí wọ́n bá sọ pé àwọn tó fẹ́ ṣe bóyá wọ́n á kàn sí mi ẹ̀yin á dẹ̀ láti pè wọ́n sìn lórí yẹn. <laughs> a máa pè wọ́n straight day with our team olúwa gbàdúrà fún yín àlọ àti àbọ̀ yín kò fi lé olúwa lọ́wọ́ jésù olúwa wa ẹ pẹ̀lẹ́ ẹ ẹni tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń gbẹ́ ìwò kété ẹ sọ fún kó máa jáfira àdáni wáyé Makwa. Yes. Wòlíì yẹn ló ń pè o. Ó oh, bó ti wà mí. Wọ́n ní kí n send address àwọn. Wọ́n láwọn fẹ́ wá síbi láti wá ṣe prayer tán láwọn fẹ́ ṣe fún wa. Gbà tá láàlè wá síbẹ̀ yẹn. Ok. Hello sir. Ó oh, ẹ má bínú, mo máa send ẹ̀ ń No ẹ má bọ̀dá ẹ má bọ̀dá ọ̀la náà wà okay. It's okay. Ẹ ṣé. Everybody wà okay o. Àdúpẹ́ ẹ ṣe ok wọn làwọn àwọn máa lọ́la mi. wọn náà máa lọ́la. all right. ṣé kí n lọ gbé drink ẹ wá. wà ok for now. ok èmi ń ṣe nǹkan mi lẹ́yìn. yálì sá. mo bẹ̀lẹ̀ dá mi sọ̀rọ̀ mo.

abẹ ní pọ́blẹ́mù ẹni tó wá síbí làánú wa bí bóyá wọlé kí mi ò On your knees. Go on your knees. Raise up your hands. Raise up your hands. yèmí tilẹ̀ ń rìn ní àfonífojì kú ikú kankan kò ní pa mí. Ah. Eh. Olúwa. Láti wo. ẹ jọ bàbá mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé kí ló sún yín débi iṣẹ́ burúkú tẹ̀ ń ṣe àti wípé mo lẹ ti lágbára burúkú tẹ gbé láwọn ènìyàn lọ́wọ́ tó fi ń dàgbòrò rú ẹ jọ ẹ sọ díẹ̀ fún wa nínú ẹ̀. mo lọ́rọ̀ bẹ́ẹ̀ ni kankan sọ àfi kí n yá aróbìnrin tó ní ìbọn yẹn. bàbá ẹ rí obìnrin tó ní ìbọn ẹ rí obìnrin tó ní ìbọn ìyẹn ò kàn wá wọn tí àwa fẹ́ látẹ̀lé ni pé nǹkan tẹ bá mọ̀ nǹkan ẹ̀ sọ ó dẹ̀ fẹ́ ah, ṣé the same thing tí bàbá yìí ṣe sọ pé àwọn fẹ́ respect ọ ni. of course náà kọ́nà náà ṣe ń sọ láti ìbàdàn tí wà ní kọ́sítọ́dì wa. anyway a ti kẹ́ pé inspector Ronke wà àti inspector yẹn sọ bàdí bí ń sìn bẹ́ẹ̀ wọ́n á lè sọ tẹnu wọn àbí. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká ní sùúrù kọ́ fi pé inspector Ronke dé. kí ló ṣẹlẹ̀ ẹ ti pàpọ̀ wọlé ni. kí ló ṣẹlẹ̀ are you guys not done with the interview. a ti ṣetán pẹ̀lú wọn wáyé. káwọn bá rí inspector náà kẹ káwọn tó lè sọ̀rọ̀. ká ló sọ bẹ́ẹ̀ nu wọn. ẹ wọ inspector tẹ fẹ́ rí lóde bàbá ó yẹ sọ̀rọ̀. Eh, yes. ta ló bí ọ. kí ló kọ èmi àti yín bàbá bó mo ti mọ̀ ẹ́ rí bẹ́ẹ̀ ni mo ti mọ̀ ẹ́ rí ṣé mo mọ̀ ẹ́ rí ni kí ló ń béèrè mi fún. ta lẹni tó bí ọ ta ni ìyá rẹ. ó dáa bọ́láńlé lorúkọ ìyá mi kí ló fẹ́ fi yẹn ṣe. jọlá adé ni ìyá rẹ ọmọ ọgbẹ̀yìn àdọ̀. Ah! bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ mọ́mì mi ni. Ah! ìyá rẹ ìyá rẹ sáré ìyá rẹ sáré ńgbà kan. èmi náà ò ní pẹ́ mo fẹ́ rí Mọ́yègún ní ìyáálé àwọn Mọ́yègún náà ọ̀dọ̀ Mọ́yègún ní ti pẹ́ bí wọn ò bá dé lónìí wọn ò dé lọ́la ọpẹ́ mi àìrú ẹ̀rí títí ọ̀túnla bóun bá sì kọ̀ tí ọ̀wá bá mi èmi ò lọ rè gbéra mi bá ilẹ̀kùn ẹ̀kúlé mi ò sílẹ̀ o mọ́jọ́lì ò wá kó mi ní nǹkan o tí wọ́n bá kó mi ní nǹkan bí n bá dé òun gún wọn lépè bẹ́ẹ̀ mo sọ fún ọ ọmọ ìta ń tọ́jú Jọládé rí pọ́n tọ́jú ẹ̀ dáadáa fún lóògùn ẹ̀ láàárọ̀ fún lọ́sàn-án fún lálẹ́ sì ọ jẹun má lóògùn sínú fífo fọmọ ọlọ́mọ ò ní dáràn o béèyàn bá jẹun lèèyàn lóògùn fún yàn kóògùn ọmọ bá gbòdì lára rẹ̀ só ti gbọ́ yọ̀dà fún ọ ìnípẹ́ kìí ṣe tí wọ́n bọ́ ta tí wọ́n náà wà fọ́n káàkiri àdúgbò ọgbọ́ yọ yẹ <coughs> ọ̀kàrí. bàbá mi ẹ mọ̀ pẹ́ ẹ ká ìbàbà mi ọkùnrin ogun kún mi ọkùnrin ogun ọkùnrin márùn-ún mẹ́rin mẹ́fà ọwọ́ kẹ́ńbẹ́ rébi ìjà rébi ìjà ó ṣubú yẹ̀kẹ́ tẹ́ bá dé ń gbà nǹkan ọkùnrin lọ́wọ́ yín. adé obìnrin ò ní í ṣe léyà kánà ọmọ pupa rẹ̀ dòdòdò jọlá adé jọlá adé obìnrin ò ní í ṣe léyà kánà ọmọ pupa rẹ̀ dòdòdò. àkókò tó tọ́ jẹ jẹ inú bá ti ń fúnni kọ́ ọmọ gbà jọládé jọládé obìnrin ò ní yí ilé yàgànà obìnrin ò ní yí ilé yàgànà wọn kú pa òdòdó jọládé jọládé jọládé jọládé obìnrin ò ní yí láyé má <laughs> obìnrin ò ní yí ilé yàgànà. irú oorun èwo lọmọ yìí wá ń sùn yìí ọmọ yìí lọ́mọ̀kọ̀ tó sùn tí ò jímọ̀ yìí ṣé oògùn tí mo ní o lò fún náà ló sì lò fún. bẹ́ẹ̀ ni bàbá oògùn tẹ́ ẹ ní lò fún náà mo lò lẹ́yìn èyí tó jẹun tán bàbá ń ló fara nalẹ̀ bó ṣe ló ń bàbá ẹ̀rù bà mí èmi tiẹ̀ ṣe bíi pó ti kú ni mo ní kí n sinmi kí n wo nǹkan tó ṣe mo rí pé ó ń mí lẹ́yìn èyí tó mí tán bàbá mo rí pé kò lè dìde mo bá ní kí n fi lẹ̀ mo ti wá sí àárín lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ bàbá kò dìde kúrò níbi tó wà hàn. yóò sì mọ̀lẹ́. Ah, ah. jọlá adé. Bọ́láńlé. ẹ dákun ta lẹ́yìn. Ah! ọmọ ẹ máa ń sàn rèé. ẹjọ́ gbogbo ara rẹ̀ ti yá bàbá bàbá. ǹdẹ́ ǹdẹ́ ǹdẹ́ ǹdẹ́ dìjókè dìjókè. bàbá ẹjọ́ kí ni mo ṣe ń bí. ó ti ya wèrè ìhà yín la ń tọ́jú rẹ̀. èmi mo ya wèrè. bẹ́ẹ̀ ni mo sọ ayọ má lọ má lọ má lọ. ẹjọ ṣe gbogbo yóò rí mi pé mo ya wèrè. wíwé èrè ọba wọjà o ò lè dé àyìn gbogbo lọ́mọ wípé o ti ya wèrè. wo dọ́ládé ọ̀gbọ́dọ̀ kú òǹbí tó wà yìí ó sì kú gángan tán tágbọ́n dànù kúrò lára rẹ torí bí erin bá lórin iṣẹ́ pé ara rẹ̀ á sì gbọ́n dànù wọ́ wá ní wá ní. kálọ kálọ kálọ wá bí wá ní. ògùn lánàá gbẹ ló ṣe ń jẹ gbẹ ló ṣe bù ní dàrọ oúnjẹ bù ní dàrọ èwo ni a tún pè lọ́bọ̀rọ̀ gidi ṣé mo ní olùfọ́ ló lò fún mo fẹ́ kó jẹ́wọ́ fún mi báyìí lè sìn bàbá mi oògùn tẹ́ ẹ ní ń lò ni mo lò fún. ọ̀ya wèrè ni ọmọ àkúrọ̀ fún mi ni àti ẹ̀ mọ̀ọ́sẹ̀ ń wo wèrè ni àbí mọ̀ọ́sẹ̀ ń sóògùn fún yàn tí ń jẹ́ àfira ṣé tí mo ní olò fún ló lò fún. bàbá mi ilé ikú la ń jẹ́wọ́ àrùn. ọ̀ya máa jẹ́wọ́ báyìí. ṣé rí gbàgede tá a wà yẹn ń jẹ́wọ́ lóòrọ̀ tẹ fi ń jáde tẹ fẹ́ mọ rè pàdé àwo bàbá mi tẹni fọmọ lóúnjẹ lóòrọ̀ àná mi ò mọ bí mo ṣe máa dọ̀wọ̀ ẹ̀kẹ́ tí mo bá ṣe pé kó lè jẹun o tẹ́rí bẹ́ẹ̀ mi ṣe ń ṣeré sí ọmọ ọlọmọ ó ṣeré sí mi èmi ṣe é sí bàbá mi ó ṣe é sí mi èmi sì ń ṣe é sí bẹ́ẹ̀ mi ṣe é sí mi mo bá rẹ́rìn sí ló rẹ́rìn sí mi. ń gbọ́ wá rẹ́rìn sí ń kọ́ nígbà tí mo rí pé ọmọ yìí bá mi ṣe ó pọ̀ ni wọ́n bá fi wá lájọṣepọ̀. ọba wèrè lájọṣepọ̀ irú wèrè ọmọ wo lọmọ yìí àwọn obìnrin kún ta o ò rí kankan tọ́ bá lájọṣepọ̀ ọwọ́ ajẹ́ wèrè tá à ń tọ́jú òkì mọ́lẹ̀ bá kán ọ̀rọ̀ yóò ọmọ ìyá ńlẹ́nu èmi ọmọ pé <laughs> látijọ́ a ti ń lo gbogbo oògùn fún tí ò ṣiṣẹ́ lára rẹ̀ èmi ọmọ pé oògùn tí wọ́n fi ń wo wèrè àbí aṣọ rẹ ní ààyè lọ́wọ́ àmọ́ wòran náà ni ọ̀dà àmọ́ mọ̀ sí bẹ́ẹ̀ mọ́ o àìwo wárápá ká gbowó èèyàn kan ò ní wo wèrè kó gbẹ̀jẹ́ èèyàn tó bá wo wárápá tó gbowó àbúgbò wo wèrè ọgbẹ̀jẹ́ àbọ̀ bá ń bá wèrè sùn bọ́ pẹ́ títí ìran rẹ̀ ó padà bugi jẹ ọgbọ́n má dàrú ẹ̀ wò o ó ti gbọ́. bàbá ó má ṣe o àṣọmọyún náà tún bá mi láṣepọ̀ nígbà tí mi ò mọ̀. jọládé eyín ní pé gbogbo tá à ń sọ ní àyìn gbogbo ẹ ló ti gbọ́. gbogbo ẹ ni mo gbọ́. o ò ní bínú ni bólódùmarè ti sọ pé ó rìnrìn àjò tiẹ̀ lórí hùn máa wò ó njọ́ àti mú ọ́ lẹ̀ bẹ́ẹ̀ ń tọ́jú rẹ̀ oògùn òtíṣẹ́ lára rẹ̀. ó ṣe ajẹ́pàjọṣepọ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ àwọ̀ ọ̀sán bẹ́ẹ̀ tó bá sì kọ̀ tí ò mọ́ ó ṣeé ṣe kọ́ wà ń pò wèrè títí lọ kánrin kése olóore rẹ̀ ló náà jẹ́ ntọ́ wá ṣẹlẹ̀ yìí òkú òru ni o a fi ṣe sunú ẹ̀ kú àmúmọ́ra ọgbọ́ pẹ̀lẹ́ o ò ní padà pò wèrè mọ́ lọ́lá olódùmarè báyìí ìwọ lọ rèé pọnmi sínú balùwẹ̀ fún ó fún lọ́sẹ̀ àti kànkàn tí ìwẹ̀ ọ lórí ìwẹ̀ ó túnra sí i. ọ gbọ́dọ̀ wọlé tí òun nìkan ni kò wọlé ìwẹ̀ o sọ gbọ́. bó bá ti awẹ̀ tán kó wá gbó lọ́ọ̀ mi kó lọ sọ́jà kó ra aṣọ tó bá dáa aṣọ tó ṣe é bojú rí kí wọ́n rí i pé ẹwà kù lára rẹ̀ dákun pẹ̀lẹ́ ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé lọ ah, ah. olódùmarè bó o láyé ṣe wá dà yìí kákiwèrè mọ́lẹ̀ lẹ́ni a ti ń lo oògùn fún tí ò ṣiṣẹ́ kásì àbá alájọṣepọ̀ kó gbádùn olódùmarè tó tó fún un ọlọ́run lológun o àṣẹ pátápátá ọwọ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run lológun ọlọ́run lológun. n ò mọ̀ pé mo lọ́mọ láyé ló yẹ kí n ṣe oògùn ẹlẹ́yẹlé ìjìbèrè fún ọ mo fún ọ ní èjì ọ̀wọ̀rú fún ọmọ mi mo kó báwọn ọmọ yìí èyí ò jẹ́ ẹ̀kọ́ ńlá fún gbogbo alágbára máa ń mérò ẹ fèyí kọ́gbọ́n o ẹ̀yin tẹ́ gbójú lóògùn àfi kọ́gbọ́n àfi kọ́gbọ́n kò sẹ́nì kankan láyé ìtólóògùn olódùmarè nìkan lolóògùn ẹ rí mo ṣetán ó jájó lójú ń bẹ́ńlẹ̀ ayé mo wẹ̀ mọ̀kàn mo bọ̀ jùlẹ̀ yìí ń bẹ́ńlẹ̀ alààyè sẹ́rí tí mo fọwọ́ ara mi kó. Ah, tati. mi kò jù. káàbọ̀ báà ní ṣoṣù dáadáa. Ah. mo rí pé ó rẹ̀ kò yẹ kí n fẹ́ dárun mọ́ ẹ lójú. Ah, ó rẹ̀ mí ni hmm. mo mà ní ọ̀kan tí fẹ́ báyìí sọ̀rọ̀. bíi um, sometime last week ó lára kan tí mo là àmọ́ mo we are one of those things ne? bọ̀ say no, the same thing tó ṣẹlẹ̀ ẹ eh, mo kò lálà ẹ pé mo ń rìn lọ lójú ọ̀nà arákùnrin kan wàṣọ funfun látòkè délẹ̀ wá ń bi mí pé àwọn òbí mi kọ́ ah, wọ́n á dá lóhùn lójú àlá yẹn náà ni ò pé mi ò ní bàbá mọ́ àmọ́ mo ṣì níyà ó wá ní kí n rí dájú wípé mo ṣe sára fáwọn òbí mi ah, mo rò pé the same thing tí mo lá ní last week náà nìyẹn kí bí a kí n sọ fún yín kí ló lè máa ṣẹlẹ̀. àlá lóòótọ́ atọ́nisọ́nà làlá àlá dẹ̀ máa ń pòwe ni ìrìn àjò bàbá ẹ̀ kò yé mi o ṣùgbọ́n ó ọlọ́wọ̀n ọba tó jọ dá gbogbo wa. mọ́mí àwọn ìdílé tẹ bí mi fún mo fẹ́ mú wọn mo fẹ́ rí wọn mo fẹ́ mọ àwọn ìdílé bàbá mi ó jẹ́ nǹkan tó jẹ́ pé ojoojúmọ́ ni máa ń ronú nípa ẹ̀ mo ní kí n bèè lọ́wọ́ yín tẹ bá lè mú mi débẹ̀ inú mi á dùn. ọkọ mi ma ọmọ ọlá mo <laughs> ṣetán láti mú ẹ lọ. ẹ wá mú mi lọ. màá mú ẹ ẹ ṣe máa ẹ ṣe máa. ẹ wò èmi gan mi lè wait àti tẹ̀lé yín torí ẹ mo ti ń ronú ẹ ti pẹ́ gan so bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ máa mú mi lọ yìí èmi gan máa padà sọ́fíìsì lé mi nísinsìnyí máa kó mi báyìí máa lọ sọ fún pé mo fẹ́ tọrọ ààyè ọ̀la mi ni wá síbi iṣẹ́ pé mo láti lọ síbi kan tó wà very important so that a lè jọ lọ síbẹ̀ yẹn. kò sí wàhálà àwọn ẹ̀rọ ilé ìṣe wa dá paropáro báyìí wọ́n dẹ̀ ṣílẹ̀kùn bí ilé o sẹ́ni kankan lé ṣé yẹn ṣì ń gbénu ilé ìṣá ah, ìyá àbúrò ẹ kásán ẹ jọ̀ọ́ ẹ má bínú o ẹ jọ̀ọ́ bàbá tó ní ilé yìí ni mo béèrè bàbá ti kú tipẹ́ èmi náà ti mọ̀ bẹ́ẹ̀ torí mo ti wá bíbá yẹn nìkan bí ogún ọdún sẹ́yìn wọ́n sọ fún bàbá yẹn kódà àwọn ọmọ mi dójú orí bàbá yẹn àmọ́ ọmọ wọn gangan gangan gangan ọmọ bàbá yẹn gangan gangan ni mo béèrè làwa wá. ìsìn yẹn máa le fún mi díẹ̀ láti dáhùn nítorí pé kíkódé tèmi náà kó débi báyìí kò tí ì jọ ọdún kan lọ but the only help tí mo kàn lè ṣe ni pé bàbá tèmi sì ipasẹ̀ wọn gba ilé ilé kejì ọ̀dọ̀ wọn bíbá iná ń gbé. ẹ ẹ ẹ mú wa débẹ̀. Ah, bàbá ò sí nílé tó bá dẹ̀ ti lọ bẹ́ẹ̀ wọ́n máa ń lò like two three days kan tó dé. ok um, I understand aunty ṣé a lè get contact dájú yẹn tẹ́ ń sọ yẹn. bí a bí a kà lè pè wọ́n later or something. èmi ò ní contact wọn lọ́wọ́ nǹkan tèmi ò bá ní kẹ́ ṣe ni pé kẹ́yìn drop nọ́mbà títí yín tó bá dé. of course of course wọn rí ṣe all right ẹ kà lọ sí ìdí mọ́tò ọkùnrin yín ẹ ṣe bẹ́ẹ̀. mọ mi ọkọ mi ọmọ láyé bàbá ẹ lọ ilé bàbá bàbá ẹ gbọgbọgbọ ló kọ ní. ibi tí mo ti lóyún ẹ gọgọgọgọgọ lè ọmọ bàbá yìí gọgọ ló fún mi lóyún ẹ ìlú bàbá ẹ ló wà yìí ṣọ́rọ̀ mi ti yẹ mo ti ṣe nǹkan tó fẹ́ fún ẹ àbí ọlọ́run àfúnwa rí tó bá ṣì wà láyé àárí tó bá dẹ̀ pé bákan náà ọlọ́run lè dùn màrà lọ́jọ́ ènìyàn àṣepàdé wa rere. ọmọ gbé wọn lọ́mọ o. Ọgá ẹ̀ ẹ̀jì ọwọ́ rú. love me. love won't